أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له

ọlọ́run ọba náà ni ọba tí ó mú wa rí fourteen forty one hijira anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fún wa kí ṣe torí mímọ̀ ṣe wa o àwọn tí ó ti ti fi kó mú lọ sọ́dọ̀ kí ṣe torí àìmọ̀ ṣe jù wọn ṣùgbọ́n wọ́n lọ́wọ́ bá nínú kẹrẹ àti ọlá rẹ̀ àti orí rẹ̀ wọn náà ló ti sọ ìmọ̀ àtẹnukọ̀ọ̀kan wa sọ wá di àsìkò yìí tí ó bá ti jẹ́ kó sẹ́nìkan tí ó mú ọlọ́run ọba tí ọlá rẹ̀ kẹ́jú lọ. ìjọ ọlọ́run àti igẹ́ rẹ̀ kò máa bá anẹ́wà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn aráalé rẹ̀ kí ọlọ́run ọba kó bá wá fẹ́ wọn. bákan náà àwọn sọ̀hábà rẹ̀ kí ọlọ́run ọba ìlú kí ọlọ́kọ̀ bá wá fẹ́ wọn. gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ fún wa kí ọlọ́run bá ilé kí ọlá kọba wa kẹ́ wọn àbí ọlọ́run bá kó dákun nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ àti ògo rẹ̀ kó sì ẹ̀mí àtẹnukọ̀ kan wa ní ìkan nínú àwọn olóríire tí wọ́n tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa ọlọ́run wa ti wọlé tó ti fi yọ ìyọ̀sí pẹ̀lú wọn. eléyìí ni olú àrùbíà òru ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù Muharram ìṣe oṣù alákọ̀ọ́kọ́ wa nígbà tí hijira nàbì sallallahu alaihi wa ala alihi wa sallam tó di ogójì ọdún ogójì ọdún mọ́kàndínlẹ́ mọ́kàndínlẹ́ ní ọlẹ́ ní ogójì àbí fourteen forty one yẹn pé four one fourteen forty one ní òru tá ṣe pé àlùfẹ́ àti yóò dé ìfún bàbá ni yóò di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ṣùgbọ́n òru ẹlẹ́ẹ̀kẹrin láti wáyé ó tún ṣe déédéé òru ẹlẹ́ẹ̀kẹrin bákan náà nínú oṣù sẹ̀tẹ́mbà lọ́jọ́ oṣù ẹlẹ́ẹ̀kẹfà tiwọn nígbà tí ọdún tiwọn yẹn náà tún ti lẹ́gbẹ̀rún ọdún méjì ó lé ọdún mọ́kàndínlẹ́ ogún four nine two thousand and nineteen ni wọ́n ti bẹ̀rù ìlú péjú òun náà láti ti máa tẹ̀síwájú nínú kíkà nínú tírà tàlátàtì ìkòsóòlù ìmáàmì al-mujaddid Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala rahmatan wasi'a. èso ti pé sáré tí a ń ká ọtí ẹtì olùmọ̀wá Sheikh Fawzan hafidhahullahu ta'ala wa rahmah. lónìí a tẹ̀síwájú nípa wípé ẹ̀sìn ọlọ́wọ́n ọba. òdodo ni kò sì fẹ́ yọkọ̀ rárá bó ti wù kó ma ẹ̀sìn yìí òun náà tilẹ̀ ti tó ṣe é pé àwọn tí wọ́n bá ṣe bọ́lá wọn bá ìlẹ́kẹ́ ọlá bó ṣe fẹ́ àwọn ẹni wọn ò rí ìdùnnú bákan náà wọ́n sì rí oríire tó pọ̀ wọn bá ṣe bẹ́ẹ̀ títí tí ikú fi dé bá wọn gẹ́gẹ́ bí òjijì ọlọ́sọ̀lá àwọn àìsàn gẹ́gẹ́ bó ṣe pé ìṣẹ̀lẹ̀ tó lọ ó lò bọ́ lọ́wọ́ bá ṣe ní bó ṣe lò nínú ẹ̀sìn tó sì jẹ́ pé bó ṣe yẹ káwọn tá a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ náà ká ṣe lò bẹ́ẹ̀ náà lòjijì ọlọ́sọ̀lá àìsàn ṣe lò. sòrí bẹ́ẹ̀ òun náà lòjijì ọlọ́sọ̀lá àìsàn pàkúrẹ̀ sí. ànábì kú sọlá àìsàn ṣùgbọ́n rẹ̀ ń kọ́ ẹ̀sìn rẹ̀ sẹ́kù ẹ̀sìn rẹ̀ tó sẹ́kù òun náà ní bíbẹ́ sínú àtẹnu kọ̀ọ̀kan wa náà tá a tún bẹ̀ nínú rẹ̀ báyìí. tó ti tọ́ lódodo táwọn yẹn bá ń rí ẹnìkan tí ọlọ́wọ́n ọba ilé fi ọlá tó fún ní ẹ̀bùn kan tó lágbára bàbá ló ta lọ rẹ̀ kan tó tó bù háyà púpọ̀ bí gbèrú ẹni yẹn ò ní kú láyé bẹ́ẹ̀ ni ó sì máa rí lójú àwọn èèyàn bánẹ́bí sọ̀rọ̀ láàṣẹ́lá kò sì jíṣẹ́ pé tọ́jẹ́ òjíṣẹ́ àánú tọ́jẹ́ òjíṣẹ́ ìkẹ́ tọ́jẹ́ ẹni dáadáa láàrin àlùkòmá rẹ̀ tọ́jẹ́ ẹni dáadáa láàrin ìjọ rẹ̀ tọ́jẹ́ ẹni dáadáa láàrin àwọn àyàwó rẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ tọ́jẹ́ ẹni dáadáa jákèjádò gbogbo bí tí wọ́n ti ní ìgbàgbọ́ sí àlùkò sẹ́lá kódà yàtọ̀ sí gbogbo àwọn tó ṣe é gbé wọn ò tiẹ̀ tó mọ ìsìláàmù náà lẹ́sìn táwọn lè sìn nígbà tí wọ́n ń kọ̀wé lẹ́nu tó ti ẹ̀sùn wá jẹ́ odidi ẹni tó ti pípọ̀ mọ́ ọlọ́run ọba rárá nígbà tí ń kọ̀wé nípa àwọn ọgọ́rùn-ún àwọn èèyàn tó ṣe é pé wọ́n ṣiṣẹ́ tí wọ́n lámì láaka lára àwọn èèyàn tó lápá gidi ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ akọ lákọ̀ọ́kọ́ kódà ànábì ẹ̀yìn sáyé ẹlẹ́ẹ̀kẹta lọ́dọ̀ akọ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam bó ṣe rí yìí àwọn èèyàn ṣe ìgbéjìnà sí pé sójì sí ọlọ́run ti kú ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ọba ó o ètò ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá òun náà ní wípé òun ó sì pa gbogbo ẹni tí ń bẹ láyé àgbà àwọn tọ́ba wù ọlọ́run ọba pé wọn ò ní kú ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá bá ti sàdé òun yẹn fún ìwọ́jú kó tó lè bá lè fìlà mọ́ òtò àwọn nìkan ló kù. bíbá ilá ti wá máa sọ̀rọ̀ lórí ikú ànábì sallallahu alaihi wasallam nígbà tẹ́sí ti pé náà sì gbọdọ̀ yọ kókó nínú rẹ̀ torí pé tọ́ba yẹn pé ọba rọrùn ká a fẹ́ yọ kó ń subhanallah níṣẹ ni lójú ayé àdìsọlọ àwọn ọba ti yọkù tọba ti rọrùn ká lékún ni lójú ayé rẹ náà wọn ṣe kíni o wọn ti lékún torí pé ni yóò wù fábí lọ sí àdádálẹ̀ kankankan nínú ẹ̀sìn oríṣiríṣi àwọn nǹkan ló ti ti bọnú ẹ̀sìn o alákọ̀ọ́kọ́ ẹni tó kí nǹkan tó kí nǹkan tí ò sínú ẹ̀sìn bọnú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ òfin ọlọ́wọ́n ọba nírọ́ òní ni mo gbé ẹ̀sìn yín tọ́lọ̀ ń wí àjẹpẹ́ ti sọ ní kọ́lọ̀ ń gbé ẹ̀sìn. ẹlẹ́ẹ̀kejì ó tó fi ẹ̀sùn kan nẹ́bí sallallahu alaihi wasallam kan nẹ́bí jàǹbá àmàna ìgbé tọ́lọ̀ ni ó jẹ́ ọ̀jẹ́ ìsẹ́yìn dé òpin ìrẹ́ tó bá ń dáadáa dálẹ̀ nú ẹ̀sìn. bákan náà yóò sì tún máa rí pé iṣẹ́ tó ń ti yẹn gàgàgàgà ẹ̀sán bẹ lórí ẹ̀ kódà èyí tó kù tá wa ti ṣùgbọ́n kálukú wa ká sọ́ra torí pé ànẹ́bí tuntun fún òní dìde má sálẹ̀ kìí àmọ́ ọlọ́run ọbọ̀ fi dé àtàlẹ́ fún wa níjẹjọ pé dídí ànẹ́bí wa ayín sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ bí ó ti sọ kalẹ̀ ọ̀wá ní ìrísí ànẹ́bí tuntun kọ́ ìrísí ànẹ́bí tuntun ti wá tẹ́lẹ̀ gbogbo ayé ló sì mọ̀ yìí pé tí wọ́n bá ní ta lọ́kọ́kọ́ dénú Muhammad àti Isa aleyhi masalatu salam gbogbo ṣùgbọ́n ẹni tá a ránṣẹ́ tá a tún ní ọwọ́ padà a tún padà rán padà síbi tá a rántí ọ̀làdá bí wàá yín sáà lè ṣẹlẹ̀ ọlọ́run ránṣẹ́ ọlọ́run tún gbé kòkè lọ sí sámà tọ́ba tún wọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ lásìkò tí ó sọ kalẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ló tún sọ kalẹ̀ yóò sì tún wá padà parí ilé rẹ̀ ṣùgbọ́n píparí tó parí lórí ṣẹ̀ríà tá ni ó tún máa fi sọ̀rọ̀ lórí ṣẹ̀ríà nígbà Muhammad sallallahu alayhi wa sallam. qala al-mujaddid Muhammad ibn Abdul Wahhab ta'ala والدليل على موته صلى الله عليه وسلم قوله تعالى إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون ọlọ́run dáadáa ju rẹ̀ wọ́n ní ẹ̀rí lórí pánẹ́lì sálám ó ti kú òun náà ní gbólóhùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tọ́lọ́run sọ fún ìdíṣẹ́ rẹ̀ nínú sọ́lọ́tù zumar aya thirty to thirty one ọlọ́run ní innaka mayyitun dáadáa ju rẹ̀ àníṣe sálám òkú ni ọ wàá kú wa innahum majitun àwọn náà ò ní gbére láyé àwọn náà ò kójọ kan náà ni thumma innakum yawmal qiyamati lẹ́yìn náà gbogbo yín tọ́ba ti jọ gbèdé inda rabbikum taqtasimun lọ́dọ̀ ẹlẹ́dàá yín ẹ wà lọ fìjà pẹ́ ta ẹ lọ wà kó lọ́dọ̀ ẹlẹ́dàá yín ṣé mo jíṣẹ́ àbí jíṣẹ́ hmm, hmm, ńkọ́ òjíṣẹ́ tọ́ ńgbà tó jíṣẹ́ fún wọn tí wọ́n gbà wọn ò gbà wọn kàlùkù ti jà pé ta ni tọmọ ìnákùn ẹ̀yìndà rọ̀bìkùn tàṣìmọ́ọ̀n ẹ ẹ ta kàngbọ̀njà ẹ kú ewúro síra yín lójú mo jí fẹ́ ọlọ́nìkọ́lá ní sàlánà lẹ́dínà òrìṣìlẹ̀ ìlẹ́yìn wọlé ní sàlánà lẹ́mùsàlì àwọn tá a ráwọn èèyàn sí á béèrè àwọn tá a ráwọn òjíṣẹ́ sí á béèrè lọ́wọ́ pé táwọn òjíṣẹ́ jíṣẹ́ ọ̀làní sẹlẹ́nà mùsùlùmí ábẹ́ lọ àwọn òjíṣẹ́ sẹ́yìn náà jíṣẹ́ oníkàlùkù ni wọ́n béèrè kò sì sí rọ́njọ́ yẹn láàbùlù màlìyọ̀ ọjọ́ àlùkìyàmọ̀ kò sábòsí torí pé ọjọ́ yẹn àlìyọ̀ mẹ́ta ti mọ̀ ẹ́lá àfùwà ìhìn wọ̀túkẹ́ límúnà àìdíhìn mọ̀lùjọ́rọ̀ bí má káàkiri ẹ̀sìbọ́ọ̀lù ọjọ́ yẹn wọ́n lẹ́nu pani ọwọ́ máa sọ̀rọ̀ ẹsẹ̀ ọ máa sọ̀rọ̀ gbogbo oríkèéríkèé ara ni ọ máa jẹ́rìí pẹ̀lú tó kálukú ṣe kó dáa ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ó ti kó yé wa pé ọjọ́ yẹn gan ọwọ́ máa jẹ́rìí ẹsẹ̀ máa jẹ́rìí ọkàn wọn tún máa jẹ́rìí bẹ́ẹ̀ ni gbogbo awọ ara wọn máa jẹ́rìí. wọ́kọ́ọ̀lù lè dòló dé nù wọ́kọ́ọ̀lù wọ́n máa sọ fún àwọn awọ ara wọn pé bí ṣe hìtò lè yìnà takò wá lónìí ọba tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ tó fún sọ láyé tó tún fún sọ lónìí gbogbo tó kálukú fi oríkèéríkè ara ẹ̀ sọ àtòfìsè ọ̀dàlùkè àmọ́ ọlọ́run fún ọlọ́rọ̀ sọ. tọ́ tọ́ba dọ̀dọ̀ ẹlẹ́dàá yín ẹ lọ wà kó mbẹ́. anabi sọlá sẹlẹm lẹ́mà atúmọ̀lọ́ lọ́wọ́ bí hi dín nígbà tọ́lọ́ ti fi anabi fi ẹ̀sìn rẹ̀ wà á dáná bí hi nàìmà tó ti fi gbé ìdẹ̀ra tọ̀wọ̀ fáwọn ilé yìí kàmá fi kàmá hiya sunnatu allahi subhanahu wa ta'ala fi khalqihi ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá pa anabi sọlá òun rẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé lánàá ọlọ́run ọba nìyẹn ìdájọ́ ọlọ́run nìyẹn lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ sunna ọlọ́run nìyẹn ayé fẹ́ fún ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ bí fẹ́ẹ́ bá ti rí lọ́lọ́ ni sunnatallọ́ sunnatallọ́ tẹ́ máa rí ayé fẹ́ fún ọlọ́ yìí sunnatallọ́ yìí fi lẹ́bí iná ọ̀dẹ̀kọ́là àwọn ìlànà ìdájọ́ ọlọ́run nípa àwọn tó ti rí kọjá lọ nìyẹn ìmọ̀ àdàfẹ́ fún ọlọ́ ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọ̀ gẹ́fọ̀ yé yóò tutù kutù. ẹ̀gbẹ́ mọ̀ pọ́tà àwọn ọmọ sọ pé ẹ ń bọ̀ lẹ́kìrì gbé ànábì lóní súnà ọlọ́ǹkà lóní súnà. àbí ẹ̀kọ́ni wọ́n láǹtẹ̀ jídà lè súnà ti láì tàbídìlà wọ́n láǹtẹ̀ jídà lè súnà ti láì táhùwìlà. ìtìbí ọlọ́run ló pe súnà mọ́ rẹ̀ ẹ̀ láǹtẹ̀ jídà lè hukmi láhi tàbídìlà wọ́n láǹtẹ̀ jídà lè láhi táhùwìlà. o lè rí pa ìyípadà ìparọ̀ ní sí fẹsẹ̀ ọlọ́run ìpalójúdà ò ní sí fún wọn wà á wàlà rẹ̀ rárá o wọn bá dálà rẹ̀ kò sí ìdájọ́ ọlọ́run ni sunnatullah ayé hukmullah anabi sallallahu alaihi wasallam ló ṣe kí ni o ló ní sunna tọ́dájú dáadáa torí pé ní sáà tọ́jú ọlọ́rọ̀ òun lẹ́lẹ́rìí àkọ́kọ́ nínú ntòfin jẹ́ ẹlẹ́rìí àkọ́kọ́ náà ti fi sọ bẹ́ẹ̀ wọ́n ní tán fa yusuf nadi abẹ́rẹ́ báyìí ó sì tún ní taraktu fikum ma in tamassaktum bihima lan tadillu min ba'di abada ó tún ní kílówì kitab Allah wa sunnati ọ̀dà kọ sunna fún yàrá bí ọ̀dà kọ rẹ̀ ọ̀dà kọ rẹ̀ famarọ́kẹ́ bá ń sunnati àbí bẹ́ẹ̀ kọ́ ni sunna anabi sọlá anabi lónìí ìdájọ́ ọlọ́wọ́n bá ní ẹ lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ àwáyé kú òsì torí pé ẹni tó ti kú kìí ṣe pé ń sọ pé kẹ́ni tó kú òkú lásán ìwòye lọ́jẹ́ fẹ́ni tó kú kóun náà padà kú òǹkàlùkọ́ máa gbáradì ni á máa gbáradì ni á máa gbáradì ni tó bá jẹ́ pé ìfẹ́ lọ́lọ́run yìí fi pààyàn kò ní pa nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kápẹ́ pípé títẹ̀lé lọ́lọ́run òfin ní pààyàn ní kò ní pa òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ah, ọlọ́run nífẹ̀ẹ́ àlẹ́bí tí èsì kékeré ṣùgbọ́n lóhùn nífẹ̀ẹ́ yẹn débi kọ́mọ́ pààyàn kò sì nífẹ̀ẹ́ yẹn débi kọ́mọ́ fàdáwò kan yẹn ẹ̀rí bá dáwò ni báyìí ní sọ́lá ṣe lọ yẹn adáwò ni lọ́dọ̀ ya lọ́dọ̀ ya wa tó jọmọ àní sọ́lá Fatima radiyallahu ta'ala ní àpé á ta ló tún wá kókò mi báyìí gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò gbogbo wọn ti lọ bàbá tí mo tún wò báyìí bàbá náà ló tún lọ yìí abẹ́rẹ́ báyìí tó ọlọ́wọ́n bá ilé kí ọlọ́wọ́n bá yàn sọ̀rọ̀ ẹ kọ́ mọ́ pani tásìkò bá ti tó yọ pa básìkò ọba tó kò síbi kàkà ti lọ ọlọ́ntì ọlá rẹ̀ gàdú lọ ó sọ nípa bẹ́ẹ̀ pé ìlà ìdájọ́ òun nìyẹn ètò òun nìyẹn lórílẹ̀ ayé pé gbogbo ayé wọ́n máa pa wọn lọ díẹ̀ díẹ̀ náà ọlọ́ni kò lóna fún dá ẹ̀kọ́ tó lọ o gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ọ̀tọ̀ kú o sọ́tọ̀ Al Imran one eighty five wọlé anbiya wa rusul àwọn àwọn anabi àtàwọn òjíṣẹ́ dakhiluna fi hadha al-umum àwọn náà kó sábẹ́ kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀yọ́ pátá ni ó kù fanabi sallallahu alayhi wa sallam wọ́n tó fiya wọ́n takọ́la min hadhihi dunya ila rabbihi azza wa jal anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ àkọ́dọ̀ ó ti kú onílé ayé ọlọ́sọ́dọ̀ ẹlẹ́dàrí azza wa jal wa hadha thabitun bin nafsi wal eléyìí rí pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run pánàbí ikú ó ti rinlẹ̀ pẹ̀lú pẹ̀lú gbogbo àwọn mùsùlùmí ayé látòrí sàhábà ó tún wá rinlẹ̀ pẹ̀lú ìfi ọ̀rọ̀ wọ̀rọ̀ wò tó ní ẹ̀rí nínú tí ò ní ẹja ń bá kàn bẹ́ẹ̀. amana ẹ̀rí pánàbí sálàm ó kú yóò sì kú òun náà ni tàbí kọ́lì ní tààlà gbólóhùn ọlọ́run bá tọ́lọ́ òkun sunkún òkú ni gbogbo wa wa innahum mayyitun sábà ní wọ́n jẹ́ òkú káwọn ọmọ rẹ̀ rìn o wọ́n wọ́n lérò pé wọ́n nìkan wọ́n ló kù wa innahum mayyitun òkú làwọn náà wọn náà kù hadha ikhbaru min Allah li rasulihi sallallahu alayhi wa sallam ọlọ́run ní fún àdìsọ́lá ní ròyìn pẹ̀lú tí ó kù ni pé annahu sawfa yamut tọ́ba yá yọ ọmọ sọ báyìí fẹ́ni tí yóò kú pé àádọ́ àmàyè òkú lélẹ́yìí ìyẹn ni fẹ́ni tí yóò kú amalẹ́bí tó fi abẹ́lẹ́fẹ́ yìí ẹni tó ti kú pátápátá yóò kọ́ lùdáwó kíni mẹ́yìtòn àbí tọ́ mẹ́yìtòn fi tàfíì pẹ̀lú fífúyẹ́ lè kọ́lé ìtààlà àwọn mọ̀nkánà mẹ́yìtàn fa àhìẹ̀ ìnáwó ẹni tá a jókòó tàwa tá a yé tá a tó padà yé wọ́n lọ májèsè bí báyìí wọ́n lò fẹ́ni tí ó kù mẹ́tò wọ́n lò fún ẹ̀ńtókù tó wọ́n tó báyẹn pẹ̀lú ìtumọ̀ kura bó tilẹ̀ pẹ́lú mi náà tó ìtumọ̀ bíi ẹbẹ́ ìtumọ̀ míì tó yàtọ̀ sí eléyìí wọ́n ní àyàtà ìlé tẹ́síra mẹ́yìn tí wọ́n máa yé tẹ́yìn tọdún náà kàkọ́dé fàṣítàrú tó máa ń yóò tẹ̀sí alo kàmáka nàza róhìn fàdálíkà máa yé tóun. وما لميت إلا من إلى القبر تحمل ó ní àyàtá ìlí mo gbèrè tó ń béèrè lọ́wọ́ mi tafsira mẹ́ẹ̀ẹ́dì wà má yè dé ó ń béèrè kí ni ìdá kí ni ìtumọ̀ àlàyé tí wọ́n bá sọ pé mẹ́ẹ̀tù nìkan àti mẹ́yìtù tí wọ́n bá béèrè pé kí ni ìtumọ̀ méjèèjì ó ní fàdúnákà gbà kọ́ni fàtúntàrùtù mọ́títù má ánìhò tẹ̀sí àlù kí n tó ń béèrè nípa rẹ̀ ẹ̀yin má tẹ̀sí àlù ánìhò onífàmáká nàzáró hin fàzálíkà máa yé tó ń iṣẹ́ mi bẹ lára rẹ̀ ni wọ́n ń pè ní máa yé wọn wá máa lò ń gbà mí pé máa yé tu yẹn ìgbé ìntàgé lára àlàyé ààyè ń bẹ ṣùgbọ́n ìntàgé yẹn wọ́n pè máa yé wọ́n gé ìdí yẹn ní ìsìn ìdí tí wọ́n mú lọ́wọ́ yẹn wọ́n pè ní máa yé. Ndé wáyé ní ìsìn sì ní òun jẹ́ ẹsẹ̀ sẹ̀ǹpánà ẹ̀sùn sọ́lá ó ní máa ó kí sami náà báyìí má ti wà wọ́n háì wọ́n yà háyà tó wọ́n yà mẹ́yì tàbí máyì tàbí gan tọ́ àná ẹ̀sùn sọ́lá ní tí wọ́n bá mú lẹ́ran ẹran lára ẹran tẹ́ran yẹn jẹ́ àlàyé nǹkan yòókù ni. tọ́ níbi náà ó ní fàmà kánà dárúhìn fàdálíkà máyì tó atúlétú wọn ti tú iná pé ntọ́ bá lẹ́mìí lára tí wọ́n padà kú á pè ní kíni wọ́mọ́lì mẹ́tù ìlà mọ́ni ìlà kọ́bẹ́rì tó máa lo kò sẹ́ni tá a máa pè ní mẹ́tù jọ ni tó ń gbé lọ sínú sàárè lọ mọ́ni ìlà kọ́búrí tó máa lo sẹ́ni pa àbá yẹn yanjú rẹ̀ àbí ọ̀yàn oníyẹn kún dáadáa lọ́lọ́n kọ́ bá a sàn ẹni kọ́ bá a sàn wọ́n ní ẹ̀sán olóore ń béèrè o insha Allah ọ̀sẹ̀ bá ti ọjọ́ mẹ́jọ ń béèrè mo rìkọ́dù ọ̀ràn o kọ́ lórí rìkọ́dù náà insha Allah á tọ́ anabi sallallahu alaihi wasallam ọlọ́run sọ pé yóò kú níbí báyìí àwọn àmọ́ yìí pé alimayitu àti alimayitu òṣèré ni ẹ alimayitu olè tó ṣe pé wọn gbé lọnù sáré alimayitu olè tó ṣe pé láìpẹ́ láì jìnnà òun náà padà kú wọn ni alimayitu wọn lẹbi ifá arakat rọhìn hó jásádá olè ń ti yára rẹ amalimayi fawalẹbi sayemoto fil mustaqbal ẹni tí ó kú lọ́la taba sọ̀rọ̀ la taarọ ni o lè jọ la tó súnmọ́ tó bá wọlọ o sì di o lè jọ la tó ṣe kí ni o tó tún jìnnà díẹ̀ tán alikọtima ìparí díà alìmánu bilibaari ìnígbàgbọ́ sí ìgbéǹde ìgbé ọjọ́ kan bẹ́ẹ̀ ìgbéǹde ni wọ́n ń pè qala rahimahullahu ta'ala. والناس إذا ماتوا يبعثون علماء شيخوا الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى وصبايكي والناس هويا إذا ماتوا توبقوا يبعثون وقوا دلال القيامة والدليل قوله تعالى يقولون الله باتي الله رجع جل جل صيفي منها خلقناكم نينو يبنا لا تدعين لا تعالى لا تدعين وفيها نعيدكم نينو ينا لا تيبو تاري ما تودي تاري ومنها nínú ilẹ̀ náà nukhrijukum á tún mú yín jáde bẹ́ẹ̀ taratan ukhra nígbà mìíràn á mú yín jáde ní alàyè lẹ́lẹ́kejì. ẹgbẹ́ ẹ̀kọ́ni ọ̀kọ́ni rabbana amatana ithnatayn wa ahyaytana ithnatayn fa'tarafna bi dhunubina. ìwọ ọlọ́run ọ̀pá wálẹ̀ méjì ó ti yé wálẹ̀ méjì pípa lẹ́ẹ̀mejì nígbà tá a jókòó tá a tiẹ̀ ti jẹ́ kankan tí wọ́n ti fẹ̀mí sí wa lára nínú ya wa ìgbà ẹlẹ́ẹ̀kejì nígbà tá a kú láyé yíyí ẹ lákọ̀ọ́kọ́ onígbà tẹ́ni dára wa lọ́dọ̀ ya wa táwa padà bá bẹ́ẹ̀ sílé ayé yíyí ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n padà gbé wa dìde ìjọba èdè. ìtakọ̀lá ilà asìlẹ̀ àkàrà olùmọ̀ wa lọ sí ibi ìpìlẹ̀ míì. وهو الإيمان بالبعث ونكنني قبوسي بندي أي أنه ليس المراد موت فقط كيف كي إكلاسا هنا لا صار له تابكو إن تنبلي يكون بندي ولا فنكالكو وا أتقول ما بردي أما مراكله يكي بندي سكيني ó ń bẹ lẹ́yìn ikú ìgbéde bẹ ọ lẹ́yìn ikú tí o sì èméjì إذا متنا تركنا لكان الموت راحة كل حي ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء أفاني ولو أننا تبجكوا إذا متنا سابقوا تركنا وفواتي وبرجسلة كوتتا كوتين كمان làkàdà lìmọ́tò rọ àtàkùn lè háyé ikú ìbàjẹ́ sinmi gbogbo àlàyé pátá bẹ́ẹ̀ sì ni ikú ọjẹ́ sinmi fáwọn kan wọ́n sì sinmi lára àwọn kan imma mustarihun aw mustarahun min bẹ́ẹ̀ yẹn bá kú nu kọjá pé ọlọ́sinmi tó bá jẹ́ nìire torí ọlọ́mọ báyìí kí àti gbogbo àwọn tí olóore rẹ̀ tó ṣe aw mustarahun min tàbẹ́ni táyé sinmi lára ẹ̀ adúpẹ́ á ah, ẹ̀kú oríire tòní sépèrú rẹ̀ kú ewúrẹ́ àdúgbò gan sí ni àtúpẹ́ àwọn ewu ah àwọn adìẹ àdúgbò ní ìsìn wọ́n máa kọ́ ni adìẹ tún náà kọ́ láàárọ̀ yìí ah tọ́lọ́ tèmi náà kọ́ tọ́ba jẹ́ bàtí alákọ̀rí ẹ̀ ń bẹ láyé ni ọ́ èyí tó kọ́ lálẹ́ òun kò ní kọ́ mọ́júmọ́ àwọn adìẹ náà dúpẹ́ adúpẹ́ o ọlọ́run ti bá mú ọ̀daràn lọ kálá mùtàrọ́ ọ̀mìn àwọn ayé sinmi lára ẹnu yọ wà lọ fèsì wàhálà rẹ̀ nínú sàárè. àfààní wàlákìnná ṣùgbọ́n wa ìdá mítìnà bùrìntìnà tàbí ikú ògbé wa dìde. wọ̀nù sí alùbáìdàwò àǹkó níṣẹ́ yìí wọ̀nù sí alùbáìdàwò àǹkó níṣẹ́ yìí. wọ́n béèrè lọ́wọ́ lẹ́yìn ikú yẹn tí wọ́n bá ti gbé wa dìde tán àǹkó níṣẹ́ yìí níbi gbogbo nǹkan pátá tàǹtì. wọ́n béèrè lọ́wọ́ ìwé ilé ètò ṣe kí ló sún ọ débi ilé ètò òbí ṣe tó sì bá mu bí wọn náà ṣe ṣe kí ni wọn náà lérò kọyọ kọjẹ sí kọjẹ sànṣẹ tó ṣe wọn béèrè lọ́wọ́ ní kálukú wa bá a ṣe ṣe torí ẹ kì ṣe fún lásán o kì ṣe fún lásán torí báwọn yẹn lérò pé tá a bá ti kọ tán ha kò lè kọ náà sùn lílìbà kọ ìfàbọ ńlá umatun yahsabuna ha linnafaadi ìnàmá yóò ń kọ lónà mindari àmàlìn ìlàdàrí ṣèkíwátín àwòránṣáàdì wàlàbí hàrọ̀tìlìbàrí yàtòfihìn àyàwánú mùsàdàtún mìjàmáàdì. afáàyẹ̀kọ́ àwọn orin nígbà tí ń fi ọ̀rọ̀ ìbànújẹ́ àtọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ ikú àtọ̀rọ̀ abímọ tí ń fi ìsí sí àwọn tíṣẹ̀lẹ̀ kan tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí tí fi wéra wọn. dọ̀wọ́ ìrùmùdìdí fi mi làtí wáǹtì kọ́ di nàòṣùbà kí n wá látàrọ̀ nùmúṣáàdì oníyẹn pọ̀ ṣùgbọ́n pìlẹ̀ rẹ̀ nìyẹn. ó ní ẹ̀kọ́ ìrùmùdìdí kò jọra wọn kò sí dídá ara wọn. fi mi làtí nínú ẹ̀sìn mi wáǹtì kọ́ di àtàdìsọ́kàn mi. nàòṣùbà kí n ìpìlẹ̀ ohun ẹni tí ń sunkún wọ̀lá àtàrọ̀ nùmúṣà àdín àlè ti wé ìrànmú sí ẹni tí ń dohun kọrin tí wọ́n jọra wọn ni wọ́n jọra wọn títí ó fi wá débi wípé kòlíkọ̀ náàsù wọ́n dáhùn èèyàn lílíbà kọ́ ì wọ́n lè sẹ́kù lẹ́yìn ikú fàbọ́ ńlá tí ó mọ̀ tó ń àwọn àjọ kan bá sọnù yàtàbò náà lè náfàá di wọ́n lérò pé tá a bá ti kú yẹn ó ti tán nìyẹn nàfàdù ti bá ma indakum yanfad pé nàfàdù ó ti tán nìyẹn à innama yunqaluna min dari a'mali wọ́n gbé wọn kúrò ní ilé ilé iṣẹ́ ni ilé tí wọ́n ti ṣiṣẹ́ wọ́n gbé wọn kúrò bẹ́ẹ̀ wọ́n transfer wọn kúrò nílé iṣẹ́ ìlà dari shiqwatin aw rashadi wọ́n gbé wọn lọ sílé orí ibú tàbí ilé ìmọ̀nà ilé ìdẹ̀ra ṣíṣe lé mọ̀nà ogun ọlọ síbi àlìjẹ́nà àti kẹ́ nù sáré tàbí yá nù sáré àti nàkọ́lọ́ ọmọ sí yá ní tèmi àtẹnì kọ̀ọ̀kan wa. tó alikiyama tọba ṣẹlẹ̀ tí wọn bá tá bá kú alikiyama ṣẹlẹ̀ nahnu alimna wal kullu ya'lam hatta al-kuffar mulahada wal mulahida wal zanadiqa kulluhum ya'lamuna annahu la budda min al-maut oníkàlùkù dọ́mà kìbìrìmà aláìgbàgbọ́ abẹ́rẹ́ pàálí ọmọ àwọn olùmọdì tí wọn takò Ọlọ́run ọba pé kò sọlọ àwọn náà wà àwọn ọ̀daràn ẹhàn nìyàn àwọn zanadi kọ àwọn náà mọ gbogbo wọn náà mọ pé kú mbẹ la ahada yunkirul maut oró náà lọrẹ kan lánàá tí orí mọ lánàá lónìí orí kan jẹta tí orí mọ lánàá òun náà fúnra ẹbí mọ tọmọ rẹ lọ wọn kálukú lọmọ pé kíní kan bẹ ikú ni wọn pè ah, ọmọ Yorùbá ni ee ikú àlè mọ́ọ́tù gbogbo alágbàgbé kú mbẹ li'annahu la shay'an ma li'annahu shay'un mahsus ntaari ni ntaati fojú rí pé nbẹ ni gbogbo alátìrí àbí àyèmáyà àwọn ẹ̀kọ́ ló ti lọ́rọ̀ ha wa ni mahsus ni afojú rí pípé yẹn ń kú àfọwọ́gbà òkú ń báyìí kò lè sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ti yé wa bẹ́ẹ̀ àwa náà máa ikú kèsèré kèsàwàdà kèsì ẹ̀yẹ́ ń kálukú wa náà lọ ni wọn ń gbóhùn wa lónìí ọba jíjọ kan ìlú kan ni ó wà lórí àgàtà wa yìí tí ò ní sí ń bẹ̀ mọ́ ẹni tí ń sọ̀rọ̀ kò ní sí ń bẹ̀ mọ́ ṣọ́ọ̀pù tó ń lò lónìí ẹnìkan ni ó lò lọ́la síbi torí ẹ̀ lòfin lọ kírun lòfin ṣe jọ́sìn ẹ̀ kò sí wàhálà ẹ̀mí sẹ́kùn ju ẹ̀mí èèyàn lọ ẹnìkan ni ó lò ṣọ́ọ̀pù lọ́la ẹ amúra sí jọ́sìn òun kálukú wa la mọ̀ pé kú ń bẹ ṣùgbọ́n ẹ̀ ṣiṣẹ́ rere ẹ̀yin ọmọ Yorùbá wọn á ní ọlọ́dà kò jẹ́ kíkú ọká iṣẹ́ rere máwọn lọ́wọ́ ṣéjọ́ tó tí kú bá dé báyìí ní iṣẹ́ rere ó kò mọ́wọ́ ọmọ ṣiṣẹ́ rẹ ni torí pé ikú ọ̀dá ọjọ́ kankan fẹ́mi àti ẹ ọlọ́run ò sì fàṣìkò ń hàn wá láti wá wò pé tó bá ti kàárọ̀ tí ń kú ń nànú mọ́tẹ́ olóore bẹ́ẹ̀ ni ti ẹ̀dá ìfẹ́ dálẹ̀ ṣé ìbá ti tẹ́lẹ̀ náà kódà tí wọ́n bá sọ fún ọpárọ̀ ìlú kọ́ ọ̀fẹ́ lè dá ọ̀tẹ̀ ọ tọba ló mú pé wòjẹ́ mú sí olóore wò tọba tiẹ̀ ti díẹ̀ mú fún ṣẹ́jú kan sí òun làbúrò wa márùn-ún ni ìṣèlú kọ́kàn ti ká mọ́ mi lọ́ọ́ ni tọba kù few minutes few seconds nǹkan rí mú báyìí àsìkò tó lóun ó rẹun kó tó dásìkò yẹn ni ọ̀rìnrìn kó ti mú kọ̀ọ̀bùsù kú ọ̀rìn kó ti mú mọ́lẹ̀. gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ lóde wọ́n ní kọ̀ọ̀bùsù ẹ̀hún jẹ́ àbí kàbùsù òun jẹ́ júsí ọ́n min àrùbáyìn náà júsí àmì nàlẹ́ mọ́ọ̀tì ìdáka ìdá ogójì ikú ni. èyí ọmọ wo nǹkan lẹ́ẹ̀ báyìí kò sí nílé kò sí nílé sọ pé mi. subhanallah torí àwa yorùbá ìjà tètè múra àwa náà ti sáìsì yorùbá fún kálukú wa náà ní gbàràdì fún kú. lakinna sha'na fil ba'da al-maut ibi tí yàpá ti wà lọ́dọ̀ àwọn èèyàn ni pé ta lọ lọ tọ́bọ̀ rí ẹ sọ fún wa ìyanu sáré gan tẹ́ wí ta lọ blọ́ ọbẹ̀ tọ́bọ̀ bẹ́ẹ̀ bá ti kó ti kú fáínàlì ibi táwọn yẹn sọ nìyẹn wọ́n gbà pé kú ń bẹ ṣùgbọ́n tí nǹkan ń bẹ lẹ́yìn ikú àwọn kan bẹ tí wọn ò ṣe kíni o tí wọn gbà rárá ìlú àti ọgbà làwọn tí sọ pé tá a bá ti kú níṣẹ ni kẹ ẹ sun wá búbúbúbú kẹ ẹ sun mírù wá kẹ ẹ kú síbo ẹ kú sódò dànù náà tí wọn gbà pé alikiyama bẹ òun náà làwọn tí wọn sọ pé tá a bá ti kú ẹ kò gun rárá wá ẹ gbé wá sí láàbù kan tá a bá ti kú ẹ dákọ ẹ gbogbo sára wa kẹ ẹ má fi ṣiṣẹ́ lọ ẹsẹrimẹnti ni ẹ yọ gbogbo egorí kí ara ẹ sí nǹkan kan mọ́ ẹ dákun táwọn èèyàn kan náà gbà ṣe ikú ń bẹ láwọn tó ṣe fún wọn jẹ́ adáhùn ṣe burúkú yẹn tí wọ́n sì mọ mú nǹkan lára àwọn èèyàn yẹn ṣe bí tó ti bàjẹ́ ni ẹ mú kẹ́ ẹ fi tún tí ò ti bàjẹ́ ṣe. àbẹ́rẹ́ rí báyìí wọ́n ní ṣe bóun ti kú ó ti bàjẹ́ ẹ mú kẹ́ ẹ fi tún àlàyé tí ń rún pàṣẹ eléyìí ò lówó lọ́wọ́ ń rún pa ẹ wá orí ajẹyọ̀ ń rún pa tó ti bàjẹ́ ẹ dákun ẹ fi tún kí ẹ tó ṣe pé ń ẹ̀rí àwọn náà wá tẹ̀ tí wọ́n mú àwọn ìdájọ́ oríṣiríṣi wá ẹ̀ títí lọ́ọ̀yà bá rí bẹ́ẹ̀ tí ò lè lò kó fi rán kínní kan nù tí wọ́n kọ́kọ́ sọ fún ọ pé bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ lò yẹn náà tí wọ́n sọ fún ọ pé bẹ́ẹ̀ ni wọ́n fi rán wọ́n fi fi ara nọ́mbà wa kọ́ wa jẹ́ pé náà ni àkọ́kọ́ ni pé iṣẹ́ tí wọ́n ṣe kí ni o ọjọ́ mọ́ bí ó ní báwọn ṣe mú fẹ́ẹ̀ yẹn lápẹ̀rẹ̀ ká pé wọ́n máa ń lò ó bẹ́ẹ̀ náà làwọn náà ṣe mú ẹ̀yà kan lára rẹ̀ àwọn náà lò fún nǹkan ni abẹ́rẹ́ báyìí àwọn yẹn wọ́n wá jẹ́ alálàsí lọ́wọ́ mọ́nùmọ́ wá mọ́nùmọ́ rò pé kí wọ́n pè mọ́nùmọ́ ẹ̀rìn èèyàn èèyàn hmm? á ní lọ́wọ́ orí ajẹyọ̀ wa á ah! la ilaha illallah àbẹ́yẹ ìjẹyọ̀ yìí ọlọ́dà kò sànù wa o àwọn ẹ̀yà lálàsẹ̀ o aláyẹ̀ tó nù wùlá ìka anáhùn ọ̀bẹ̀rẹ̀ tó ní omi náà rí táwọn yẹn ò lérò tó ń gbà wọn nìyẹn lọ́jọ́ ńlá ọjọ́ tó tóbi àbí táwọn náà bá tiẹ̀ kú kọ́ tí wọn ò tiẹ̀ rojọ́ kankan sọ pé á ah, tí wọ́n bá lọ bí orí tàwọn náà kọ́ lónìí ìpínlẹ̀ wọn tún mọ̀ mọ́ kó ẹni bá gbé ogé ẹni tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ mùsùlùmí ẹni àpọ́nlé ni ẹni àyẹ́sí ni àtòkú àtàyè rẹ̀. tọ́ ibi tí wàhálà wà òun ni mahalu niza olọ̀rọ̀ bá bẹ́ẹ̀ na mu'minina wal kuffar láàrin àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn aláìgbàgbọ́ ibi tá a ti ń wà kó mara lọ nìyẹn igbé ìdí bẹ wọn ní kò sí tọ́jọ́ ní kò tọ́jọ́ ọjà. àlìbáàtú bá dàlmọ́ọ̀tù وهو إعادة الأجسام التي تفتت وصارت رميما وترابا وتفرقت في في الأرض تعاد وتبنى كما كانت لأن الله القادر على إنشائها أول مرة قادر على إعادتها ẹ̀rí báyìí dájúdájú tí wọ́n ń pè ní gbèdé òun náà ni kí àwọn ara àwọn ẹran ara àwọn ara ẹ̀yà ara tó ti fọ́nká tó ti tàka tàfa tàtàtì fata ó ti di nǹkan tó fi yẹlẹyẹlẹ káàkiri àwọn Lárúbáwá máa ń kó jẹkan ní Sudan ní fata fata ni pé yọjà búrẹ́dì kéékèèké yẹ wá dà sínú ọbẹ̀ tó dàbí gbẹ̀gìrì ẹ máa rí ọ máa jẹ fata nù tọ ẹran tó ti já bútẹ́bútẹ́ mọ́lẹ̀ káàkiri tó ti di ó ti kulúrú tó ti kẹfún nílẹ̀ tó ti di yèpẹ̀ tọ́yẹ pé yèpẹ̀ náà ti rò mọ́ra wọn lọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ olóòtú wa dá ẹran yẹn padà yóò sì tún mọ́ padà gẹ́gẹ́ bó ṣe wà lákọ̀ọ́kọ́ ọjọ́ sọ́ba tó dá nígbà tí ò sí sẹ́wàá sọ pé ọ̀n lágbára láti tún dá padà nígbà tó bàjẹ́ àbẹ́yẹ owó ni nígbà tí mọ́tò kò sí mọ́tò kan ọlọ́run wa fún ẹnìkan lóye àti ọgbọ́n àti làákàyè àti ìmọ̀ láti fi tò mọ́tò jọ ó wá mọ́tò jọ mọ́tò yẹn ṣiṣẹ́ mọ́tò ẹ̀ wá lọ ọlọ́ọ̀kì pátápátá wọn kò ṣiṣẹ́ wọn ni ẹ ẹ ntọ́sẹ̀lẹ̀ ni pé ibi tó bàjẹ́ dé ìgbógun ò lè ṣe mọ́ ẹni tó ṣe tẹ́lẹ̀ ò lè ṣe mọ́ irọ́ lọ pa ṣèbí ò sí tẹ́lẹ̀ kó tó di pé kò ṣe ọwọ́ tó rí fìrìfìrì rẹ̀ wá ní fìrìfìrì torí nǹkan tó lè tún ṣe yóò ṣe ọba dọ́dọ̀ China tó bá ti mú fóònù báyìí yóò sọ sínú machine lásán yóò sọ pírọ́blẹ́mù pé n tó ṣe ni ìlẹ̀mọ̀ wàhálà tẹ́sí sẹ́yìn adùn ẹ̀yìn adu o tututu tó jẹyin o jẹyin o rí di gbogbo ayé fi kapasitọọsi ẹ tẹsítọọsi ọmọ wò káàkiri ọmọ awa bi tọ ga jì fún pé ìlú yìí lọ bíbà ẹgba ẹgba lẹdi fún bíbà ẹgba sí bíbà ẹgba sí bíbà ìwọ lọmọ wàhálà rẹ àwọn gbalọ rẹ báyìí wọn sọ sínú machine wọn tẹ problem wọn lè sọ solution rẹ. tọ́ba ti tọ́ba ti ṣe tọ́ba yìí wọ́n tún mú wọ́n mú tọ́ọ̀chì kan bẹ́ẹ̀ pẹ́ẹ́n wọ́n rà fi tẹ ojú sísẹ́mù yẹn báyìí tọ́ bá ṣe tọ́ọ̀tì ẹ̀ ń ṣiṣẹ́ bọ̀ wá bó ṣe wá yẹn bí ṣe ń bọ̀ wá yẹn tọ́ọ̀tì ẹ̀ ń bá ṣiṣẹ́ tí wọ́n bá tí wọ́n fẹ́ fi kàn bí ọba ti tẹ́ lójú báyìí tọ́ọ̀tì rẹ̀ ti ṣiṣẹ́. wàhálà tẹ́yìn ti tẹ́ ìrìn ìrìn wá lọ́tún la a tún ti wá títí títí àti ìmọ̀ bí pírọ́blẹ́mù yẹn wà. kan náà yọba ṣe kíni o pẹ̀lú àná ọlọ́run yọba ṣiṣẹ́. sọ́ba tó dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbà tí ò sí tí kò wá lágbára láti tún wá dá ọmọ tọwọ abàjẹ tí ẹ wà lè tún ṣe à nínú sọrọtò yàtì nígbẹ̀yìn awàlẹ ìsàlẹbí kọlákọ sàmáwá tó lọ àdìbò kọ ọdìrín ní àìlá ayé àkọlùkọ mi tìlà ọmọbàlá òwò àlùkọlá kọlá àlè bàtọjá sọmọ méjèèjì àtìlẹ tí òun wà ní òní lágbára láti jí òkú kó yẹ òkú ó lágbára bẹ́ẹ̀ alágbára lọ́lọ́run onímọ̀ lọ́wọ́lọ́wọ́ ọba ìlẹkẹ ọlá torí bá jẹ kankan tẹ́lẹ̀ tó dá látara ìsìn nígbà tá a tún wá dẹni tí ń bẹ ọlọ́run tún wá padà sọ wá dẹni àìsí lẹ́yìn àìsí wá ń kọ́ yóò tún ní ká máa bẹ agbára rẹ̀ ká ó sò. ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dájú ní lọ́dọ̀ olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n lọ́dọ̀ ilẹ̀ mahshar ìkọ́ yìí ta'ala wọ́n bá fẹ́ wọ́n fẹ́ mi sí àwọn ara yẹn lára ní ọba yíra padà ní ọba tí kò kálukọ́ máa dìde lọ sínú sàárè ẹ nínú sàárè rẹ̀ yọ máa dìde lọ sí mahshar ibùkójọ tó kálukọ́ ti kójọ nkálukọ́ máa wúra wọn báyìí a ee nkálukú rè ẹ rí bí ọjọ́ ọdún wa tá a máa ń ṣe yẹn ó yẹ kí olùgbàgbọ́ òdòdó máa rántí kìyàmù kìyàmù sáà kọ́ máa rántí rẹ̀ látara rẹ̀ ẹ wò kó kálukú ó ti máa sẹyọ ilé ọsẹ yọ bíbá ilé ọsẹ yọ bíbá ilé ọsẹ yọ bíbá ilé ọsẹ yọ bíbá ó wá dà gẹ́gẹ́ bíi pé mùsọ́lá tá a pàdé yẹn dàbí máṣá ètò kálukú ó ti kíni o tó kálukú wá ti pàdé ẹ wò ẹ wò kó kálukú ẹ wò dùnú ẹ wò tí ó sùnmọ́ bẹ́ẹ̀ lára oníkálukú náà tó kálukú ó ti pàdé ní mùsọ́lá ìgbéǹde bẹ̀rẹ̀ yìí kú jama ọlọ́tí ọlá rẹ̀ ká jùlọ oníyọ́mi yakhrujuna minal ajdathi sira'an ọlọ́ni ọjọ́ tó ti wọ́n jáde nínú àwọn sàárè wọn ní yàrá-yàrá wọ́n yàrá-yàrá ti dénú sàárè wọn ka annahum ila nusubin yufidun bí wọ́n dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ síbi ibi òkú kan tàbí nǹkan kankan kàlá wọn kálukọ yàrá-yàrá dìde ni ẹ èmi o kò sí ìtọ́ka mi ẹnìkan kan ò ní ò ní dọ́dọ̀ tèmi ọ̀tàn rẹ̀ gbogbo ní kálukú ni àtẹ̀tí wọn sọ ńlá àtẹ̀tí ẹja gbé mi àtẹ̀tí ni wọ́n mọ̀ sí òun fún kálukú ni. wa qala ta'ala ọlọ́run ọba ilé kí ọlá sọ pé yawma yakhrujuna min al-ajdathi ọjọ́ tó ṣe é pé wọ́n jáde nínú àwọn sàárè ka'annahum jaradun muntashir wọ́n dà gẹ́gẹ́ bíi tata tó fọ́n ká ni bíi tata tó fọ́n ká mukhti'ina ila da'a wọ́n mọ̀ kíákíá wọ́n mọ̀ tètè tẹ̀lé wọ́n mọ̀ lọ wọ́n mọ̀ pọ̀ tètè yárayára lọ sọ́dọ̀ ẹ̀ tó ti pépè wọn tó kàn fèrè pé ẹ̀dídé la ahada yatakhallaf kò sẹ́ni kàtí ọmọ yẹn padà pé wọ́n ò pé ní fahadà huwa al fahadà al-ba'th haqqun òdodo ni o dáwọ̀ ẹ̀ bàtẹ́ kò sí èméjì bẹ́ẹ̀ wa man ankarahu ẹni yóò tọ́ bá ṣe àtakò rẹ̀ fa huwa káfírun billahi azza wa jal aláìgbàgbọ́ lọ́jẹ́ sọ́lọ̀ wal ìmánu bil ba'th ìnígbàgbọ́ sí ìgbéǹde huwa ìmánu bil huwa ahadu arkani sittati lil iman ìkànnì àwọn orígun mẹ́fà ìgbàgbọ́ ni alẹ́tí kọ́lá fi hànàbí sọlá sọlá tánàbí sọlá sọlá sọ pé àtúmínà bìlá ntí jẹ́ gbàgbọ́ ni kò ní gbàgbọ́ sí ọlọ́run wọ́n mọ̀lá ìkàtì àtàwọn mọ̀láìkà rẹ̀ wọ́n kútóbi àtàwọn tírà rẹ̀ wọ́n rúṣulẹ̀ àtàwọn wal yawmil akhir àtọ́jọ́ kan yìí wa tu'mina bil qadari khayri wa sharri kò sì nígbàgbọ́ sí kọ́dà àtòrí rẹ̀ àti aburú rẹ̀. faman lam yu'min bil ba'th ẹni tí ó bá wà nígbàgbọ́ sí ìgbéǹde wal yawmil akhir àtijọ́ kan yìí fa innahu yakunu kafiran billah ó ti sa ìgbàgbọ́ sọ́lọ̀ azza wa torí kọ́ lọ́n sọ tọ́ba jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ jẹ́rìí pé kò sẹ́ńtì jọ sí tọ́sí lódodo àti Allah subhanahu wa ta'ala ni wa anna Muhammad rasulullah tó sì jẹ́rìí pé dáadájú Muhammad ò ti ṣe ọlọ́wọ́ bá ní í ṣe. irú ẹni bẹ́ẹ̀ walaw salla wa sama kódà kọjá pé nìyẹn gbààwẹ̀ ọkìrùn ọgbààwẹ̀ wa hajja wa zakka ọsẹ hajj fi ọ̀zàká wa fa'ala ta'at ọwọ́ àti gbogbo ṣẹ́ pátá tí ẹbí tẹ̀lé sọlọ́hún fa idha ankara al-ba'sa àwòṣà kàfi ìtàbó tiẹ̀ sí méjì pèsè bí abíyòsí fa innahu yakunu kafiran billahi azza wa jal ó ti sa ìgbàgbọ́ sọ́lọ̀ gbogbo tó sì yókù yẹn kò lè tú wọnú àlìjáná bá tòrò ti pẹ́ ọlọ́run ọba nírọ́ ọlọ́run ní nǹkan bẹ́ẹ̀ òun pé nǹkan yóò ṣe kí ni o kò sí ọlọ́run sọ fún wa pé afatuminuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd sẹ́yìn nígbàgbọ́ tí apá kan tí ẹ sá ìgbàgbọ́ sápá kan ni fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayati dunya ẹ̀san méjì kọ́ lásán nìyẹn láyé o ju pé ká dojú ti láyé lọ ọlọ́ni irú ẹni tó bá gba apá kan tí àgbọ̀ tí ó gba apá kejì òun ó dojú ti láyé wa yawmal qiyamati tó bá dijọ́ gbèǹde yuraduna ila ashaddil azab ìyà tó nípa ni wọ́n nínú rẹ̀ ní gbólóhùn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́tọ́lọ́ sọ pé mí ní ha kọ̀làkọ̀ náà kò níbẹ̀ láti kíni àti dáyín yaani al-ardu ilẹ̀ nínú rẹ̀ láti dáyín ìnẹ́mà kólékọ́ àwòkọ́lọ́kà adam nígbà tí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá dáa níbi wàá dáa màálí sọ̀lẹ́tọ̀ sọ̀lẹ́m níbẹ̀ abal bashar tó jẹ́ bàbá gbogbo àwa bara ọmọ ẹ̀dẹ́ nìyà wa fiha nu'idukum nínú rẹ̀ fi yín bọ̀ ba'da al nínú sàárè yìí àtẹ̀tọ́ ẹ bá mi rẹ gbogbo ẹ̀ kanlẹ̀ ẹ bá mi ẹ bá mi táìsì ẹ ẹ bá mi ṣe gbogbo torí o pé wọn ó ṣe sí i ẹ onígbé tí wọn bá gbé ọ wọn fẹ́ kára tí ọ kanlẹ̀ wọn fẹ́ kó tó ti àwọn wọn máa kíní ká wá sókè báyìí lórí rẹ ni kó gbé pósí ẹ lé kó tó sọwọ́ báyìí kó gbé pósí tiẹ̀ dúró lórí rẹ ni wọn fẹ́ wà ṣùgbọ́n ẹ òkè yẹn wọn ṣe ní nǹkan tó ṣe kí wọn lè wọ wọn máa rí wọn bẹ ọ fẹ́ dóorùn pa yìí àìmọye oṣù tó ti lò nínú yìnyín bí ẹja bí ẹja kote wọn ti gbá yìnyín ti lágbárí gbogbo òfin tó gbádùn lára ti ọkùnrin ẹkún bẹ wọn kó òsì owu òwú tutù subhanallah wọn ni ẹgbẹ jáde wọn ni tẹja kote ni ẹja lọmọkùnrin kínní yìí ńgbà ló ti funfun da yìí ó dúdú ó ti jóná ẹni báyìí tẹni sẹ́yìn fojú àwọn òkú yín rí kan ní ẹ wo ẹ̀yin àfa mọ́gbá jáde pápá òkú èwo ni ká lọ máa yànyàn bí ẹja sínú fíríjì ó ní mo pa tí gidi ẹ̀rí àwọn ọ̀dà tẹ́kà bí táwọn náà ni tí wọ́n gbókùjó báyẹn náà rí iye tí wọ́n gbójó tí wọ́n tí wọ́n lẹ̀ mọ́lẹ̀ torí ọ̀dọ́ àwọn èèyàn ọmọ àwọn ọmọ sí làákàyè o òkú tó ti kú ẹni pé wọ́n tẹ sáfẹ́fẹ́ rí ẹ wá lọ kó sínú yìí wọ́n rò pé tí wọ́n bá béèrè pé tó wọ́n tẹ̀yìn láfẹ́fẹ́ rí wọ́n rò pé bí yìnyín ni kí wọ́n pé áá ara ọmọ ìdìgbò ní ẹ̀kọ́ jù ara ọmọ ìdìgbò amú ní amúlé tutù àti wá amúnú tutù ọwọ́ lọ mú visa wá ní ẹtì ọmọ ìmọ̀bẹ̀ láàrin ìṣẹ́jú mélòó kan kára rẹ̀ obìnrin tutù wá láti inú wá ọ̀dájú kókù ni ó gbọ́ ọmọ jáde ilá yẹn ṣá Allah ọ̀dájú kókù ni ó gbé jáde pé òun ẹkún wákàtí kan ó dà kọ́mọ́ sí iná bẹ́ẹ̀ òkú ni ó gbé jáde ooru ti bẹ́ẹ̀ nu yẹn nínú fíjì yẹn wọ́n láì nígbà tá à ń ṣeré èmi kó sínú ọba tèmi mọ́bẹ́ ọlọ́ọ̀dẹ òpẹ́ mi ọlọ́ o kọ́mọ̀sì náà bí àrárá ikú yájú ni o ilé ayé ṣá Allah tọ àwọn yẹn wá ń gbé òkú wọn gbé ẹwọ òkú wọn tún wá máa gbé wọn máa sọ kó sí òkè báyìí yóò máa forí gbá kínní yóò máa àdúgbò ewu bẹ́ẹ̀ ni wọn tún sọ báyìí wọn sọ báyìí wọn mí jìjìjìjìjìjì wọn sọ sókè wọn làwọn sáré lọ bí kan sáré gbà wọ́n sọ sókè bá aláàfẹ́ bàbá yìí kó ti yí mọ́ wọn lọ́wọ́ ni. gbogbo àtìrí òkú bọ́ta pátápátá tó kù jáde bọ́ta báyìí wọ́n ní ah, ọ̀dà ah, tó dà báyìí. ojú ti àwọn náà wọ́n kọ́kọ́ lọ jókòó bí kan ní pé ah, irú tìjú wo lọ bá wọn báyìí. ẹ wò yàtọ̀ ẹ̀ fi ń jò. ó ní ẹyẹ ìgbẹ́yìn ni o ọmọ rẹ̀ ó gbẹjọ́ káàkiri gbogbo olú sẹ́yìn wọ́n mọ̀ pé wọ́n sẹ́ ẹyẹ ìgbẹ́yìn wọ́n sẹ́ fún bàbá ìranu ni òórùn lásán òun náà ni kámọ́tara wa lẹ́yìn gbogbo tó ṣe tó wéṣi wí yẹn dúdú ń bọ̀ wá kòkòrò tí ó jara bàbá rẹ̀ ibi yóò tó kódà kọ hangẹ̀ sókè ibi yóò wò rí àwọn hangẹ̀ sí ayọ̀ àmọ́ pé rà tọ́ba gbóòórùn kankan tí tí máa jẹ ibi yóò torí kó gbé kan yẹn sí tọ́ba dílé ọbẹ̀ ìmọ̀ báyìí ó ti tó ti gbé bò ní. ìwọ náà rékúté ǹjẹ́kùdé bá máa ń jẹ ibi ibi kútu oúnjẹ wo torí o gbé sí yọ ọmọ tírèsì bí o ti rí bẹ́ẹ̀ lọ ni. so kátó wá pé àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán àwọn dúdú ó di ibi ara ọmọ ẹ̀dẹ́ nìyẹn wà wọ́n wọlé sí bẹ́ẹ̀ nǹkan kankan tí wọ́n kà máa ń sọ nípa òkú ọmọ ẹ̀dẹ́ nìyẹn tí wọ́n lọ fi yàtọ̀ sóko ẹran ní kó òkú ọmọ ẹ̀dẹ́ nìyẹn bẹ́ẹ̀ wọ́n ní máa ń jò. òkú ẹran lè bẹ́ẹ̀ tí ó sì pọ́ gbogbo yẹn wọ́n ní sábà máa ń ṣe kí ni o ọmọ ń jò tọ́ba wúyọ́ fún ọ kò ní dúndùn pé ọbẹ̀ ní ntí ìrírí o sẹ́mọ̀ pé wọ́n ní ni mo wí o tẹ̀lé táwọn àparitẹ́ pé sáà kí ni ẹ̀rí tó sọ yìí pé wọ́n wọ́n ń jò ni wọ́n ní onímọ̀wí ẹ̀ńbà ti rírí ní ọ̀sọ̀ wọ́n ti bó ṣe rí ni àbí bí wọ́n máa ń wí àbí sẹ́yìn ti rí tọ̀ wọ́n láwọn ti rí tiwọn tẹ́ bá fẹ́ béèrè ẹ̀rí ọ̀dọ̀ tiwọn lẹ́sì tó báwọn ti sí yẹn ti lọ nìyẹn tọ́ bàbá àkọ́kọ́ nìyẹn Adam alayhi salam ọlọ́run tún ní bóun ti da lára yẹ̀pẹ̀ inú yẹ̀pẹ̀ náà wọ́n tún gbé wa wọ̀ lẹ́yìn ikú wa nìyẹn nù sáré wọ̀mí nìhà nínú sáré nínú lẹ́yìn náà nùkúrídùkùn láti ti mú yín jáde tààrọ̀tán ó kúrọ̀ nígbà míì ní sẹ́mi míì sẹ́tùn wa lò gbàtí wọn mú wa jáde ní alikiyama alikiyama a sì ti máa rí pèrè à ń bọ alikiyama gba tí a bá ti wọnú sáré ẹ bí jimá alikiyama ó ṣe rí alamisi nu sáré rẹ ló ṣe kíni o ló ti máa ma díẹ̀ díẹ̀ ó ti máa kófìrì torí pé àfa wa Usman radiyallahu ta'ala anhu wa arda wọn lẹni tí sáré bá rọrùn fún alikiyama rẹ rọrùn jù lọ wọn lẹ tísàárì bíi ilé fún tísàárì bíi ìṣòro fún àlìkíyàmà rí ó ṣòro fún jù bẹ́ẹ̀ lọ. ẹ dẹ́kun ẹja múra o nàláì ṣiṣẹ́ kọ́kọ́ nígbàgbọ́ nínú ẹ̀mí ẹgbẹ́ nàtúrò kọ́ wá ṣiṣẹ́ nàtúrò torí tó ọba débẹ̀ yọ padà di nàtúrò tí wọn àwọn kan bá wọn pé nàláì ni tí ọba padà bá nàtúrò inú rẹ̀ padà dùn pé ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ o tó fi mí sílẹ̀ tó ti kọ́ gbà pé nàtúrò tó ti ṣiṣẹ́ nàtúrò tó ọlọ́run bá kó sànù fẹ́mi àtẹnìkọ̀ kan haza huwa al-ba'th eléyìí ní ìgbéde. fa hadhihi al-ayatu aya yìí tadammanat al-bad'a wal-i'ada ó kó aya ìpìlẹ̀ bọ́lọ̀ ti dáadáa mà sínú títí òfin wá dórí ìparí bí ó tún ti gbé wá dìde ó kó gbẹ̀ sínú. gbọ́dọ̀ pé minha khalaqnakum nínú ẹ̀ láti dá yín wa fiha nínú rẹ̀ nu'idukum ládàá yín padà sí wa minha nínú rẹ̀ náà nukhrijukum taratan ukhra á tún wá mú yín jáde níbẹ̀ nígbà ọ̀tun míì tí ọmọ jẹ́ ti ìgbéǹde eléyìí ni tí ọlọ́run bá tó fún wa láǹfààní láti tún fi ṣe wá ní àǹfààní ní alẹ́ nínú tíra salasatul usul lè imam al-mujaddid muhammad ibn abdul wahhab rahimahullahu ta'ala rahmatan wasi'a ọlọ́run dákun abẹ́ mọ̀jẹ̀ ká fi ẹ̀sìn ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá nírọ́ mọ̀jẹ̀ apẹ́ lànà nẹ́bí sallallahu alaihi wasallam dákun mọ̀jẹ̀ apẹ́ ńrọ́ bánàbí ti sin ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó yọnu sí tó gbàjọ́sìn rẹ̀ jẹ́ káwa ní o lè sìn bẹ́ẹ̀ já lè sìn ọ bẹ́ẹ̀ o ìwà ayọ́nu sí wa kọ́ gba ìpè mi àtẹnìkọ̀ kan wa náà ọlọ́run ọba kọ́ wa jẹ́ kí a lo àsìkò tọ́pẹ́ tọ́ da aláyé ìgbà tá a padà kó láyé tá a máa lọ báwo ọlọ́run yóò jẹ́ àsìkò tí ó da dunu gbèsè ayé tá a ti ló bọ̀ má jẹ́ kí sáré wa má jẹ́ onira fún wa má jẹ́ kálíkì yá máa wá dákun má jẹ́ onira fún wa wasalaamu wasalaamu wa baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wasalaamu taslima kathira ìbéèrè bá wa. ṣé ẹ̀bínú bàbá yín bàbá wa pé àsìkò pàtó ìgbà yín lásìkò ẹ̀dá fún un ẹ̀dá kan ẹ̀ má bínú tí béèrè bá ń bẹ ẹ jẹ́ ká gbà béèrè náà tí bàbá náà fẹ́ béèrè ẹ má bínú ẹ jẹ́ kí n gbà àgbàlagbà ẹ̀dá kan náà wọ́n sálámà ẹ̀yin sẹ́ǹpẹ́ ẹ̀ ti náwó àbí ẹ̀yin sálámà ẹ̀yin náwó àwọn ti ṣe sálámà alẹ́kùn bá mọ́ni tí béèrè wa náà. ìṣá ìta sì máa ń kí ní àti ásírì náà tá a sì máa ń kí nílé tàbí mọ́sálásí èèyàn lè dáa kí tí kọ́ndíṣàn bá ti wàrà ní ìsìn lápẹ̀rẹ̀ ó ti rẹ̀ yín gidi àsìkò tẹ́ ń wò pé níhùn náà lẹ́wọ́ àfi kírun yẹn bóyá tẹ́ ẹ bá kírun ọ̀tẹ́ lápẹ̀rẹ̀ ní tó súnmọ́ ni pé ẹ fẹ́ gba abẹ́rẹ́ abẹ́ ti gba abẹ́rẹ́ gẹ kó tó di pé ẹ ṣe kí ni o ẹ kírun tó tẹ́ ẹ sì mọ̀ pé á tábẹ́rẹ́ ibẹ̀ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tọ́lọ́ ẹni ẹni tọ́lọ́run bábá ní kó fi hàlílẹ̀ tọ́ba wọlọ́run yóò jí lóru ni tàbí kó jẹ́ pé ní àfẹ̀mọ́júmọ́ ní oṣù kìíní o lòun ó jí yóò kí papọ̀ lásìkò yẹn torí pé kò sí agbára kankan fún ma ẹlòmíì tí ìrìn àjò dé gbogbo ara ẹ ti dá gbàgàgbàgà tó ibi tọ́ bí ewó sí tán àfẹ̀mọ́kọ́ pé yóò sún èèyàn fẹ́ lérò kókó ni tòótọ́ lọ́nba fún láǹfààní kọ́ máa kí má gírídì o lè láǹfààní kó tètè kí ìṣá rẹ̀ mọ́ tó bá ti jẹ́ pàmò pé tí ń gbé ewó lulẹ̀ pẹ̀lú tí ń ṣe mí bóyá ni màá ṣe kíni o màá lè kírun ìṣá yìí lásìkò rẹ̀. sòtàbí bẹ́ẹ̀ kọ́ ẹni náà òun nìkan náà ní bẹ mọ́sálásí òun náà ní irun yẹn ká òlòjó ká mọ́ mọ́sálásí arabarí bí òjò sí ni òun nìkan náà ló ti rí rẹ̀ yóò kí magiribi rẹ̀ náà òun náà lè kí ìṣá yìí kó ní òjò alẹ́ òsè fojú dé gbàngbà tí ọbẹ̀ délé ìpèrè ó ti mu yóò ti ara ó ti máa sẹ́gìrì ọba wá ọgbà ti ìgbóná sí báyìí ó fóògùn lé bàbá rí fẹ̀fẹ́ lílẹ̀ títí báyìí nìyí kọ̀ǹdíṣàn míì náà tún lè ṣẹlẹ̀ tí èsì pé bóyá òjò náà bóyá òtútù lásán náà bẹ́ẹ̀ náà o. olùrọrùn bẹ́ẹ̀ lápẹẹrẹ wọn ni wọn fẹẹ sọ operation fẹẹ lómi náà operation tí wọn fẹẹ ṣe fún so magribi ń wọlé ni wọn ṣe kíni o ni wọn fẹẹ bẹ̀rẹ̀ operation yẹn wọn láǹfààní kó ṣe magribi yẹn kó sùn ṣe kíni o sọlátùl ìṣà bí dókítà rẹ náà ti láǹfààní kó ṣe sọlátùl magrib kó ṣe sọlátùl ìṣà nítorí pé ńgbà tí ò ní gbèdéke ìgbà tó lè wúwé pé wọn parí operation yẹn tó bá parí ẹ̀ tó tún lè dé láti lẹ́yìn rẹ̀ kò mọ bóyá òun gan yóò ti rẹ̀ débi pé òun lọ wó síbi kan àwọn conditions bẹ́ẹ̀ lè wà tó ṣe pé yóò ṣe kíni o tí ó ṣẹlẹ̀ tó lè mú yàn pé kéèyàn ṣe bẹ́ẹ̀ tí òòrùn bá mú tó mú gán lọ́sàn ó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ tí wọ́n ò lé tẹ́gbẹ́rú àwọn sọ̀rọ̀díyà yẹn tàbí irú Sudan báyìí tàbí Níjẹ̀rì báyìí tàbí àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ yẹn lọ a ìyẹn gbà pé kíní kan bẹ òòrùn náà ń pè òòrùn bẹ níbẹ̀ yẹn àwọn ní Sudan wọ́n yẹn ti ẹ̀ pè ní wọn yìí pè ní ọ̀pẹ òòrùn lásán má tí wọ́n bá ń pè harọ́rọ̀ harọ́rọ̀ pé tó gbóná wọ́n tún pè sàkọ́ọ̀nà nítorí wọ́n pè sàkọ́ọ̀nà hot plate náà pè bẹ́ẹ̀ àbí kílẹ̀ ń pè hot ìbí tẹ́ ń gbé tẹ́ tẹ́ plọ́ọ̀gì mọ́ báyìí tí ń pẹ́ yọyẹ yóò ń là wọ́n ń pè àsìkò ẹ̀rùn wọn yẹn pé sàkọ́ọ̀nà torí pé tí bá jáde tẹ́bálẹ̀ fẹ́ bọ́ síta báyìí ẹ̀yin náà mọ̀ ní pé ojú ọjọ́ ṣe ń wìrìwìrì báyìí. bí pé ẹgbẹ́ ọ́pìlẹ̀sì kaná ẹgbẹ́ kalẹ̀ báyìí ẹ wàá gbé kankan lórí ẹ ẹ rí i pé gáàsì kìíní ọmọ ṣe báyìí yóò ṣe rí nìyẹn. Ah, ọlọ́run sáà ni wá ní báyìí wàláhì ọlọ́run ní kí wẹ́dà wa kó nọ́ọ̀mà gidi ó mọ dírẹ́sì gidi ni tí òtútù bá dé ń sùn dání. bàbá ah èèyàn gbà pé nǹkan bẹ́ẹ̀ o tásìkò ọyẹ wọn bá dé ìyẹn gbà pé nǹkan bẹ gbogbo brọdà ni ó di sisters kí ni ó fi di sisters sọọsì sọọsì ni ọ ah, kí ni yọ ha mọ́sẹ̀ ni tẹ́lọ̀mí bẹ́ẹ̀ ti wẹ̀ ní ilé wẹ̀ báyìí wọ́n ní àná ní kírímù tí wọ́n ṣe fún ẹsẹ̀ lọ́tọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ẹsẹ̀ yóò rẹ́rìn bí bí ife wùrà tó rí náà sọ́dọ̀ sí ni ife wùrà tó rí náà sọ́dọ̀ tẹ òbí ó ṣe fọ́ yẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹsẹ̀ ó ṣe fọ́ bàbá wọ́n ti wá ní kírímù tí wọ́n fi ń ra ẹsẹ̀ lọ́tọ̀ ìtàwọn ọmọ wẹsẹ àwọn èèyàn pé àtìkọ yẹ ẹ ò mẹsẹ lágbájá ti là ẹsẹ ọlá ó yóò pọ pẹpẹ báyìí tẹwárí kírun yẹn lọba ti wẹ ọlé ìwẹ báyìí tọba ti ra ọfi rárá báyìí tọba ti fi ra ẹsẹ yẹn báyìí ọwọ asọọsì mọlẹ kan náà ni ẹlòmíì kì í ti sọọsì lásán yóò kọ́kọ́ wá lọlọnù báyìí yóò kì wẹsẹ yóò tẹsẹ wá wá sọọsì yóò ti máa tó nílùú àsìkò tí gbogbo ẹ̀ bá gbóná ní Sudan ẹ̀ bùkátà kẹ́ ẹ máa jẹ ṣúgà tó pọ̀ wọ́n ti wá láwọn júùsì bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n ti kalẹ̀ bẹ́ẹ̀ tẹ́ mara wá wá lìta ni ẹ lọ́ọ́ máa dà sómi. èèyàn jẹ ṣúgà tẹ́ mi ọ̀fẹ́ pín tẹ́ ẹ bá ó jẹ inú ọgbà gan. tí ìfẹ́ wọn bá fún yàrá yẹn fi ṣe ìdélé yóò ní pààyàn lábẹ́. ṣùgbọ́n kò ní mú yín jẹ jíjẹ gbogbo ṣúgà o tẹ́ ẹ bá ti jàta wọ́n sọ ní kékeré yóò fi kalẹ̀ fún kan tó ọba fẹ́ gbúrò jẹ̀díjẹ̀dí tó fẹ́ jẹ ṣúgà tẹ́rùn lè má wulẹ̀ má jata ata ntọ́ èdè ntata ń pè láta yẹn ni o kì í ṣe tòmátì la sọ̀rọ̀ ẹ o tó ọba sì ti fẹ́ jẹ ata ìnà sí ṣúgà ẹ mọ̀ pé táwọn ọmọ yàrá haúsá ń ṣe nu haúsá ò ti ń jata tẹ́ ẹ bí pata díẹ̀ sínú oúnjẹ haúsá sọ́bẹ́jẹ́ kashe ni wayo wayo yóò máa pariwo wayo ni a Haúsá tí wọn nù ẹ wo tí nǹkan mi dìní ẹ wo ẹ wo tí wọn gbogbo àwọn nǹkan tó dùn tó dùn bẹ lọ́dọ̀ wọn ibi tá a ti lọ ni pé oòrùn irú àwọn àyè tá a sọ yìí ó lágbára ju tiwa lọ anabi sọsẹlẹ sọ pé ìzà ṣẹdẹl hẹrù nígbà tí atẹ́gùn gbígbóná oòrùn bá lágbára fa abúlé dùn bí sọlá ó ní ẹtutù rẹ pẹ̀lú oòrùn ìyẹn ni bẹ́ẹ̀ lọ ìrun dúrì lára ni títí tásìkò àṣírí ó fi ó fi wọlé díẹ̀ báyìí ẹ wà ṣe àlùwàlá ẹ ṣèrun gbàtẹ́ bá pè báyìí ẹ ṣe sọ̀látò dórí ẹ ṣe kọ́mọ ẹ sọ̀látò dórí ẹ tún ṣe kọ́mọ ẹlẹ́kẹjẹ sọ̀látò láti ló kálukú ọ̀bà sí mi wọ̀. tàbá condition ta sọ iná tá a ti sọ síwájú yẹn náà tẹ̀lẹ̀ bóyá rè èèyàn yá abẹ́rẹ́ tàbókun téèyàn fẹ́ gbà kéèyàn bẹ́ẹ̀ lò ó ṣe ti pẹ́ pé bí ẹ̀yìn ṣáìlì yóò tó ṣe kí o ni ó tó jítọ́ náà bá bá fẹ́ ó lè mú kó ṣe kí ni kó ṣe bẹ́ẹ̀ tàbí wọ́n ní wọ́n sọ pírẹ́ṣà fún lọ́sàn-án náà níbi àsìkò yẹn náà lápẹ̀rẹ̀ tí condition tó ṣe pé kò ní í jẹ́ kéèyàn ó lókun lára láti lè ṣe sọ láti yẹn nígbà yẹn bá dé ó lè mú yàn kéèyàn ṣe kí ni o kéèyàn ó ṣe. wallahu ta'ala a'lam sọ báwọn ṣe fi bí ó ṣe lọ yẹn náà ìwọ́kọ́. Okay. tọ́ba jẹ́ owó ló kó fún un owó insolmentally wọ́n sọ pé ká ra ọjà ní san díẹ̀ ọwọ́ arajà ní hundred thousand ẹni wàá sọ pé bí mo ṣe ra hundred thousand one oh two ni màá ṣe kí ni o ni màá gbà lọ́wọ́ rẹ̀ lápẹ̀rẹ̀ one oh three ni màá gbà ní ọwọ́ rẹ̀ wọ́n ní sọ wọlé pẹ̀lú máa san díẹ̀ díẹ̀ rẹ̀ àkọ́kọ́ afẹ́ kọ́jẹ́ wípé ni tí ń tajà ló gbé fún yàn ní san díẹ̀ díẹ̀ yàtọ̀ sẹ́ni tí èsì kù ní ń tajà tó wọ́pọ̀ láwùjọ tiwa èyí sì wọ́n lọ ń ta machine sẹ́wọ̀n pé ní ta machine tó bá gbé machine sọlmẹ́ntàlì fún yàn ó yẹ kó tètè wòye bóun ti kọ́kọ́ jèrè ní títà tó bá kó káàṣì wá tẹ́lẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni so nígbà tó tún wá ń padà ń rà nígbà tí òkú káàsì wá yìí kò ní lè fi tó pọ̀ kò ní fi sí i ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ń fẹ́ kó jẹ́ pé àánú ni ká ní kìí ṣe pé ká fún ẹ̀jẹ̀ àwọn èèyàn mu àánú ni pé bó lè léyìn náà ṣe ní di àpàtì sí wa lọ́rùn fẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa wá béèrè owó ní lọ́wọ́ wa jẹ́ owó tí mo kúkú nílẹ̀ tí n jẹ́ ń fi ra nǹkan fún un ó serious kọ́ máa ti ṣe mo rà lọ́ndẹ̀ thousand one oh five mo jẹ́ ẹ̀fẹ́ gbà kan lápẹ̀rẹ̀ pé kó fi lé jẹ́ni tó ṣe pé yóò fi lè tètè òun náà fi jẹ́ni tó ṣe pé yóò lè dá dúró tó lè tó lè máa bọ́ àwọn tí ń bẹ ní abẹ́ ẹ̀ka pa rẹ̀ lábẹ́ bí àlọ́ wá jẹ́ pé àánú gbọ́dọ̀ wà tọ́ba lọ jẹ́ pé lórí condition wípé tọ̀ agbe fún yàn èyí tá a fẹ́ gbà náà lágbà kì í sowó a sọ pé kọ́sàbùrù bẹ́ẹ̀ pẹ̀lú májẹ̀mú pé kí ntí wọ́n fi lé kó mọ́ ju agbára lọ kó jẹ́ pé àánú la ṣe ṣé ẹ rí ìyà tí ń jẹ aláìní kò sí tí ò lè sọ ńgbà tọrọ bá délẹ̀ ṣé ẹ mọ̀ pé ojú ọmọ tó pẹ́ni tí ò tí ì bí yọ sọ pé akíwá ló dé kódà kó òun ti ẹ̀bí láàárọ̀ gan kó kú lọ́sàn-án kéwù náà kéwù wọ́n sọ fóun ìságẹ̀ ṣé tó bá bí láàárọ̀ tí wọ́n bá sọ pé àtàkàn ni wọ́n á gbé ọmọ yẹn lọ́sàn-án tí ó gbé lọ gbogbo tó bá ní ní òfin ní òfin ra gbà fún ọmọ yẹn tásà òfin ní débi àràrà kò ní fẹ́ kú yóò mọ̀ sọ ni pé ìjọba gbé ọmọ èmi ní ọkọ́kọ́ gbé ni o ìjọba gbé ọmọ èmi ní ọkọ́kọ́ gbé subhanallah ẹni tí yà ń jẹ tó jẹ aláìní pẹ́yẹ́wó bẹ́ẹ̀ bá lẹ fẹ́ gbé machine tẹ̀ rà ní two thirty tẹ́lẹ̀ fẹ́ gbé fún ní three hundred yóò ní ah bàbá <laughs> èmi ni wọ́n sọ ọmọ fún yín ah egun bẹ tí n bá ti lọ ọ̀bàdàn báyìí tí mo lọ ọ̀bàdàn ah ten ten thousand ní màá san lóṣù nígbà tá a bẹ̀rẹ̀ kínní kan owó ti parí bọ́yọ̀ kọ́kọ́ lérò pé wọ́n ṣe ọmọ tuntun sí ni ó sì lérò pé agbára tó ń lò lánàá lòun ó tún lò lọ́la lòun ó lò lónìí tètò ní ní oṣù tó padà lò lọ́la kò rí bẹ́ẹ̀ tó náà ti gbẹ̀tsẹ̀ náà bá ti tẹ̀ ẹ́ dẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó náà ti ń sẹ́ẹ̀rí kó náà mú lọlé à bàbá yọ yọ náà bá fa akọyọ ẹ wo so ó ṣẹṣẹ lẹ́yìn náà gbé fọ́mọ yín tẹ̀má sí ń dúnkù lẹ́yìn náà gbé ẹ ẹ rí ẹ̀gbọ́n yín lẹ́kẹ́ gbé fún <laughs> òun náà gbìyànjú ni o òun náà gbé ẹwò kíní ọ̀bọ sí o à ẹwò ẹ̀mí tẹ̀mí ibi tẹ́ bá mọ̀ pé lọ kódà kọjá eléwé rẹ lẹ́ẹ̀ bá lọ ẹ̀mí tòun ti yá báyìí o à torí kíní ìtẹ̀fẹ́ mọ̀ pòun lẹ́mìí yóò yí màgánná o pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn bẹ láwùjọ lónìí tẹ́rí bí ṣe ń pawó yẹn owó tí ó fira tiẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan máa pa kalẹ̀ yọ máa wo nǹkan láti fi tu bàbá olówó lójú díẹ̀ díẹ̀ tọ́bẹ̀ ti rí kan tó náírà kan tó gírèdì báyìí. ẹ wo mi ò lérò pé pàmì ọkà kìíní mọ́ o mi ò a ó kò sí nǹkan kan mi ò lè ní nǹkan kan tí mo lè ṣe ibi tẹ́ bá gbé mi lọ ní ẹ gbé mi lọ ẹ ti ẹ̀ dúpẹ́ tẹ́ rí tí wọ́n tí ì sọ fún yín kó lè gbà àwọn yóò sọ fún o oh, tètè gba máa ń ṣe ẹ o oh, tètè gba nígbà bá di ní wọn gbà láàárọ̀ báyìí lọ́wọ́ àdọ́sán o ti náà ti ń ta káàkiri o ti ń ta ká ìbẹ̀rẹ̀ ti dẹ̀. kẹ́ni tó fẹ́ gba nǹkan ní ìsọlmẹ́ǹtì náà ọjà tó fẹ́ gba ní ìsọlmẹ́ǹtì náà kọ́ páyọ̀ lóhùn ìtọ́mọ̀ pé pé òun ò ní ká kọ́ mọ̀ torí ìṣòro tó ń wà kọ́ mọ̀ torí ẹ̀ pé òun náà ò ṣe káwọn náà tá a gbé fáwọn yẹn ìtọ́lọ̀ ń ṣe fóun lónìí tó fi wá gbà lọ́wọ́ rẹ lónìí wàláhì ọlọ́run lè yíwọ náà padà síbẹ̀ tó padà lọ bẹ́ẹ̀rì rẹ lọ́wọ́ rẹ lọ́la. ṣùgbọ́n àmọ́ lérò pé tá a bá ti ní kankan lónìí bí ẹ pé baba ńlá baba wa ní ìbọ̀ wa nù. àwọn baba wa yóò sì lóko lánàá lọ́lọ́run jáde la lóko. àwa náà lè má lóko lónìí tó yẹ káwọn ọmọ wa ni wọ́n o. ara wa ọ̀pọ̀lọpọ̀ míì náà yọ àlọ́ tàmáṣe yóò ní yọ àlọ́ ẹlòmíì wà lọ sára ẹ̀ ní nǹkan yóò fi nǹkan ya gbogbo yọ àlọ́ àwọn olè wọn gba mọ́tì. oríṣiríṣi nǹkan mẹ́ẹ̀ẹ́dì aṣọra tó bá jẹ́ wípé ọjà bá ní a sọ pé àwọn olùmọ̀ sọ pé arínú àwọn olùmọ̀ tí wọ́n dó tí wọ́n sì jẹ́ pọ́n ni wọ́n pọ̀ jù nípa ibi kò burú ṣùgbọ́n bí tẹ́nu ti kò nípa bíburú rẹ̀ òun ni pé kì í sọjà lágbà owó lágbà gba two forty two forty two thousand rèé kọlọ́ra machine tí a ní ti ra machine owó machine mo kó pọ̀ yìí ẹ̀ fi gba three hundred rìbá ò nìyẹn toró fowó ra owó ni àmọ́ tọ̀ yẹn kó fowó ra ọjà kì í ṣe kó fowó rowó nọ́mà ni pé bó ṣe kó two forty two forty two fún yẹn kọ́ra two thirty rẹ̀ kó fi twelve thousand gba nọ́mbà tí ó ṣe kí ni o tí ó gbà tí ó ń kálukọ́ ṣe wọ́ kó ṣe mẹ́dọ̀ àmọ́ tó bẹ́ẹ̀ ìdówó lọ́gbà tó wá ní three hundred ní rìbá lọ́gbà o. ẹlòmíì àwọn tí ń lọ ń ta machine tí wọ́n ń gbé machine fún yẹn ní installment ní ọlọ́ọ̀bá iṣẹ́ tó sì fẹ́ ṣiṣẹ́ ìṣèké ṣiṣẹ́ machine gungun òwò míì lòun fẹ́ ṣe kí ni o lọ́ fẹ́ ṣe yọ wà ní ẹwu tó ṣẹlẹ̀ ní pé ẹ kó machine wá kí n lọ rà á òun sì kò ní ra machine yọ wà lọ fowó ṣòwò rìbá lọ́gbà. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé ó ti mọ̀ pé wọn ò ní gbé machine fún wọn wọn ò lè kó fóun machine ni wọ́n gbé fóun lọ́wọ́ ni ẹgbẹ́ machine wa ọgbà machine lọ́ba lọ́ta lọ́wọ́ amóyẹ̀ ló kó lọ́bẹ̀ òun náà ọdọ́gbọ́n sí rìbá ni. wà á kóm lè kó lè àmì lè bi níyàtí wà sódò alálẹ̀ mọ̀tálì bàbà hílàtí fà ìnàmálẹ̀ àmàlù bí níyàtí kàmá àtàmì kọ́bàdì sí kọ́ọ̀tì. gbogbo ẹtí bá ń ní ẹgbẹ́ lé lórí. kọ̀fẹ́kẹ́ òmùrí bíi ni onírìbá ni àmọ́ gbogbo ẹ̀ tó kápá gbogbo ẹ̀ náà ni pé ẹnì kíní kejì ẹ̀jẹ̀ ajẹ́nire ká sì láàánú ara wa lójú ẹni tó fẹ́ gbé nǹkan fún yẹn kó láàánú ẹni tó fẹ́ gbé fún lójú sí wọlé máa ṣiṣẹ́ yẹn sọ̀rọ̀ ọ̀run fún ọkọ ọmọkùn machine nínú òjò nínú òrùn kọlọ́run yé fúlẹ́gì ẹ́ tirẹ́là Dangote ọmọ ọbọ̀ ọ̀sàrí yẹn ọlọ́mọ sàánú yẹn ni orúkọ tó lágbára ni wọ́n láwọn ń yé fúlẹ́gì ikú tí ò sí tòsí nínú yérége o tẹ́lí kọ́ìlì gbáyà yìí ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ ni o tí kọ́ìlì gbáyà bíi lọ olú ọmọ mi lórí ọmọ mi téyìn èkú torí kò dé párọ̀ kọ́ìlì gbáyà tó bíi ti jó nǹkan téèyàn o nǹkan séèyàn kéèyàn ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe má wà gan tó ṣe pé kí èsì pàmì sọ̀kadà gbogbo nǹkan máṣíìnì náà ni ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ gbogbo tó bàbá sábà ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká ní àwọn ẹlẹ́mẹ̀ntì ìgbáyà náà yàtọ̀ sí torí ẹlẹ́mẹ̀ntì ìgbáyà tí gbogbo ọwọ́ àbẹ́ẹ̀ tẹ́ pé orú ọmọ mú ọ nígbáyà ni gbogbo eré ètò orí ọ̀tá òru ọmọ mú ọ nígbà àyà ni torí kọ́ìlì bíi tọ́bẹ̀ ti jó nǹkan ti ṣe yẹn o lódodo ọ̀rọ̀ ẹ sì máa wù mí ẹ̀ máa ń gun máa ń ṣe púpọ̀ gbogbo omi tí tọ́ da lára ọmọ sá lọ yìí àfẹnitọ́ bá wọ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ alátọ́lọ́ nǹkan fẹ́ẹ́ fi kalẹ̀ bẹ́ẹ̀ ẹ máa ń sáwọ̀ ni tó bọ́rọ̀ ìsọlmẹ́ntálì kò sì rí ni ẹ̀wọ̀ lọ́ọ̀tà àlà àlà wàhálà tẹ́yìn bá wọnú sọ̀hẹ́ fi kí o sọ̀nà ní táwọn afáàfin dìbéètì lórí ọ̀rọ̀ yìí ọ̀fẹ́ wọ twenty pages tí ọba lé tòwó ti jẹ́ ni bàbá àbèjì ní parí ẹ dákun ẹ má bínú bàbá yín bàbá wa o àjọ kí ni ẹ náà jẹ́ ọ̀tọ̀ tí kú ọ̀wọ́ kó sátì ẹ̀ kọ́kọ́ jẹ́ mùsùlùmí àkọ́kọ́ á béèrè tó ẹ pé abámọ̀ náà ti ti rẹ̀ pé ń sọ pé ọtí ti harọ́ tó bá jẹ́ pọ́ńtàkù jíjẹ́ harọ́ mọ́ ọtí ìyẹn ṣe mùsùlùmí torí pọ́pọ́ lọ́wọ́n ọba nírọ́ ni ẹ̀ sọ pé ọtí yìí ṣe haram kódà nínú bíbélì gan wọ́n sọ kíní kan di wáìnì ní ọ̀rọ̀ ní kùrẹ́ làwọn máa ń sọ torí tó bá yẹ kó lára abẹ́hùn sẹ́nu kó ànídàá aláàmù ṣùgbọ́n mùsùlùmí ló ṣe kí ni o ló gbéra rẹ̀ ìyẹn ni ó jẹ́ kọjá pé alukur'an làwọn lò láti alifu kur'an lórí yá rẹ̀ síbi kankan tí wọ́n sọ pé tọ̀lọ́tì ìwọ̀ àwọn tí wọ́n sọ tí náà ibú ni kì í sórí gbogbo tó fi kárí gbogbo àwọn egbògi olóró gbogbo tí èèyàn mu tí yíyàn lórí ìwọ ni tẹnikẹ́ bí ni. òun ọgbà fẹ́ẹ́ tiẹ̀ wí gan alájì lágbájá náà lọ́tà dé kọ́lé tẹ́ lọ mọ́kà àwọn ìwé ẹ̀rí tiẹ̀ nù o tẹ́lómi sọ káàkiri nìyẹn ẹni tí fà kan ọ̀tọ́ sí ní ìpè lára mú àwọn tiwọn tí wọ́n mú ní ẹ̀rí tiwọn òun náà ní gbogbo yẹn ah ara ló ní wá ta ìdé bẹ́ẹ̀ èmi náà gbé máa ta ọlọ́run ti kádàrá pé nǹkan olómi báyìí ni màá máa ta ni ọ̀wá rí pure water ta òrí table water ta òrí àwọn juice yẹn òrí wọn ta àwọn nǹkan olóminu tí sẹ̀rí islam sọ pé ó lè ta ṣùgbọ́n ká pé wọ́n bá sọ pé ah òun mọ̀ pé ọ̀dà èèwọ̀ ni ọlọ́run ọ̀fẹ́ kódà kọ́lọ́n jẹ́ kóun orí ọ̀nu rẹ̀ ni hmm, pẹ̀lú tóun ṣe yìí gbọ́n tó ah, ah, àwọn ṣàjẹun àyè náà làwọn bá káàkiri ni o ọ̀rọ̀ tiẹ̀ fúyẹ́ àní pé oníkèfèrí torí pé kọ̀tà kò jíjẹ́ èèwọ̀ rẹ̀ tó ọwọ́ akú sáàsọ pé mùsùlùmí ni àbí èsè mùsùlùmí mùsùlùmí ni mùsùlùmí ni ṣùgbọ́n tún jẹ́ mùsùlùmí pẹ̀lú ẹ̀ṣẹ̀ rẹ̀ tó tóbi tó ṣe tọ́ba wọ ọlọ́run ọlọ́run lè fìyà jẹ tọ́ba dá lè yàrá tọ́ba sì wọ ọlọ́run ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlẹ́lẹ́ foríjì lillahi mulku samawati wal ard ọlọ́run ọba lónìí kápá sánmà tilẹ̀ yaghfiru liman yasha a máa foríjì tọ́ba wò wa yu'adhibu man yasha a sì máa fi ìyà jẹni tó bá wù wa kana Allahu ghafurur rahima aláforíjì lọ́lọ́ oníkẹ́ lọ́lọ́ anabi sallallahu alayhi wa sallam ó sì tún jẹ́ kó yọ akọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó sọnú alukur'ani pé inna Allaha la yaghfiru an yushraka bihi shay'an wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní ṣàforíjì kéèyàn ọbẹ̀ bọ kú sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tí ó tó ẹ bọ ọlọ́run lè forí ẹ̀ di ẹni tó bá fẹ́ tá a ti kànú ayà yìí pé yaghfiru tí wọ́n wá wọ́n mà bọ́ yọ wà lábẹ́ mọ̀ sí ọlọ́run yẹn tọ́lọ́run forí jìn ọ́ àbọ̀ ọmọ ìtì sòrò wà nù gbogbo ẹni tí bá ń ṣe nǹkan tí ọ̀dà kó tètè jà wọ́n bẹ́ẹ̀ wo mọ́ sọ ìyá tí ń bẹ ní ìta àsálù àbí ní tòsí nàìjíríà mowó ya nàìjíríà mowó ẹbẹ́ mọ̀ pọ́tì nìyá yẹn ń ta tẹ́lẹ̀ ọlọmọkà báyọ̀ ọ̀dà gbogbo ẹlẹ̀ wọ́n ta jùsì. pé wọ́n kọ́ lọ́n sọ pé ẹnìkan sọ fún mi pé ní àfáàyè kí wa tẹ́lẹ̀ nígbà tá à ta tọ̀hún yẹn ní ìsìn ẹjọ́ à ah, ọmọ àdá wa àti àtàwọn náà tiẹ̀ dẹ́ntẹ́ máa kí à ah, ilé ọlọ́run mọ́ mu wa lẹ́ni tẹ́lẹ̀ ilé ọlọ́run mọ́ wa lẹ́gbẹ́ síta tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn ẹ̀mọ̀ pélé kẹ́lẹ́ lẹ́yìn aha sọ àánú ọlọ́run nìyẹn kéèyàn ó tètè máa ronú padà kó tó di pé kú òde tó bá kú mùsùlùmí ni ẹnu máa gbé tí wọ́n kírun sọ́la àwọn oníkírun sọ́la ká wá tí wọ́n bá fi kírun àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí ó nítumọ̀ àwọn tí wọ́n hàn di islam kan sá lọ kírun sí lára kó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ni tí ń bẹ́sẹ̀ kú nígbà tí wọ́n ta horo báyìí tó tá àmọ̀rí ìsáàsì lágbájá àrí bàbá lágbájá àrí lè mọ́ mú bíbá àwọn ìwárú inú eléyìí wọ́n fi ní káwọn kan báyìí báyìí wọ́n wá sòkó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mùsùlùmí ni tá a tọrọ àforíjì fún a tọrọ àforíjì fún pé kọ́lọ́ ń foríjì lórí ẹsẹ̀ rẹ̀ tó náà mùsùlùmí gan bá lọ síbẹ̀ tó ẹgbẹ́ pé tọ mùsùlùmí ni ọkàn jẹ́ ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi nínú àwọn nínú àwọn ẹ̀ṣẹ̀ tí èyí sì ṣe ẹbọ ṣògbó ṣe rí nìyẹn wọ́n ní tẹwẹtẹ mùsùlùmí kàtà bẹnìkan bá ṣẹ̀ sọyẹ ká máa fìyà jẹ pẹ̀lú kíni iná rí àníbi sọlá ti sọ yẹn fún wa pé látọ àzìbò bí àzàdìlà ìyá Ọlọ́run tọlọ́run fi máa ń jẹyàn àgbọ́dọ̀ fi jẹyàn kátàkátà ń bẹ lára àwọn ọ̀dọ́ láwùjọ wa yìí o ẹ má bínú bàbá bí wọ́n ṣe máa ń wí ni o orò sẹ́yìn ni wọ́n dáná ọmọ sùn kan orò sẹ́yìn orò Ìbàdàn kí ni ìjà gbòòrò lórò Ìbàdàn gbogbo tó ń kálukú wá wí làgọ́ ẹ̀ ní kò sẹ́ni kankan tí ọgbọ́n tọmọ Ọ̀yọ́ fẹ́ ṣe orò Ọ̀yọ́ nù báyọ̀ tí ẹ bá ń fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ báyìí nítorí ó ṣe ń bẹ lọ́dọ̀ rẹ ni o. àwọn àlùkò kan ní àwọn ìṣesí kan tó ṣe pé lọ́ra pàdé jù láwùjọ wọn bí mọ́tò bá gbọ́ mẹkáníìsì wọ́n ti sáré mọ́tò wọ́n dáná sun àwọn olè olè ní ẹ̀tọ́ táyà sí lọ́rùn wọ́n lẹ́nìkan ní kẹ́ẹ́ máa sọ lé wọ́n ní ẹ̀mí sọ sísẹ gbá mẹ́rin tó sọ pé èso lè lórí à nínú olúwa ibà à ẹni ó ṣe bẹ̀ àtẹ ẹni kọ́ lọ́wọ́ pa ẹni tí ó ṣe arára ń wọn lẹni tó ṣebí àtẹ wọn ní kí Ṣàngó ọpa ẹni tó ṣebí àtẹ ẹni kọ́ lọ́wọ́ ọpa ẹ dàpọ̀ ẹni tí ò sí ara rárá èèyàn ní kí èso lè tẹ́ ẹ ti wádìí wọn lẹni tó sọ gbólóhùn yẹn èso sísì ní ẹmu ẹgbẹ́ àmọ́hùn lórí ìyàwó ní ọ̀tọ̀ sẹ́ni tó wá já tẹlomiin kódà ẹlòmíìn lè jẹ́ dìdìrìn wàlúwà tẹ́lẹ̀ òbí sọ pé dìdìrìn àdámọ́ ni tó torí ẹ̀ padà nù ṣebí ládùúgbò wa yìí náà ní nísàlẹ̀ ní ojú bàbá bẹ̀ yìí ibi náà wọ́n gba ọdẹ wọ́n gba ọdẹ sílẹ̀ ń pè é kékeré akínní ìsìn àbí kílẹ̀ ń pè é ọmọlé onírú yìí mùsọ́díkù tó ń ṣe ọ́fíìsì báyìí tó ń torí àmọ́ àlẹ́ pé yẹn mùsùlùmí torí wọ́n ń sóògùn gidi so wọ́n gbà lọ́dẹ ńsàlẹ̀ wá ń bí báyìí àwọn aráàlú ọmọ kan jáde nínú ilé wọn lóru òun pé dúró gbólọ́lọ́ ìwọ́n ta ni dúró òun sàn lọ tiẹ̀ ni o ti fáǹbà lára ni ọ fáǹbà lójú ọjọ́ ara báyìí subhanallah ntí ará àdúgbò lérò wọn tọ̀ wò àwọn landlord meeting association tí wọ́n lọ sí station wọn ti wọ́n máa lè lẹ́yìn bọ̀dá mi alájí tájú dín yẹn wọ́n ní eléyìí ọ̀ràn wa lọ níbi gbogbo àbí tá a bá fẹ́ máa lọ àtàwọn wádìí àti títọ́jú ọmọ yẹn ọlọ́run lọ́mọ tó ń náà ṣe tí wọ́n fi wọ́n tó kùn ṣòkòtò gbọ́n yòókù ni ìgbọ̀n bọ̀dá àṣẹ kankan káàkiri gbogbo wọn náà tà subhanallah kékeré wọn pè ó di nǹkan ńlá ìkùnsínú tó ti ń bẹ láàrin mọ̀lẹ́bí tó lọ mọ́ pẹ̀lú àdúgbò pẹ̀lú àdúgbò tẹ́lẹ̀ ọba ní òkè bóyá torí ìjà ti ń bẹ láàrin àwọn fi ní kún yín ọmọ àwọn níbọn ọmọ ti tutù ń tiẹ̀ ni orin kìí sọ lè orin ni ọmọ ọmọ tó rin ni sẹ̀ǹgbẹ́ tó sì jẹ́ ọdẹ sọ́mọ àdúgbò ni ìsẹni àdúgbò ẹni táwọn ìdí yàgàn kò ẹni ẹni yóò yìnbọn ó dé ìyàgàn kú a rere wọn pè ẹsẹ̀ pọ̀ owó sì pọ̀ kódà dáadáa lẹni tí ó súnmọ́ wá sí àgbélé wá gbà yẹn tó ń wà ní yàgàn kó ń gbà yẹn ọlọ́pàá yẹn ní pé ẹ wò ibi tí wọ́n fi sí kápẹ́ẹ̀dì wọ́n fi sí òun ni òun fún lọ́sẹ̀ méjì ọlọ́run ló lẹ́mí o ṣùgbọ́n òun fún lọ́sẹ̀ méjì òkú ẹ̀ lẹ́wàá gbé òun change sí room seven àbí room kìló pé ń jọ yẹn náà ó ní rúùmù tí mo ta ṣiṣẹ́ tá a change sí lọ́ba délé ẹ mọ̀ pé nǹkan bẹ́ o lọ́ba délé hospital ẹ gbé lọ sí hospital gidi tààràtà torí ẹ̀ ní pẹ́ kó dúró tì tọ́ba dúró tì ní tìyọ́ mọ̀ gbéra bó ṣe rí tó tọ́ nìyẹn tọ́bi jókòó tá a dẹ́kun bẹ fẹ́ rẹ̀ ẹ máa huru huru huru huru. ah títóbi ọlọ́run o lọ́dà kúkọ́ sànú fẹ́mi àtẹnìkọ̀ kan wa kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kákẹ́sáré múyàn kásúnyàn ẹ̀ ọ́ jẹ̀gbẹ́ ah ẹ̀yìn tí ẹ dẹ́kun ọ̀rọ̀ ọ̀gbẹ́ tí a lè tó bẹ̀ ṣé ìjẹ́ wa ìwẹ́ wa wà nù tẹ́ máa bá dùn ní ẹ̀ tí ọmọ jẹ́ ń so tí ọba tó ẹja ti ẹja sísọ kèwé káti wọnú rẹ̀ kágbé ládàbọ̀ bẹ̀ káti wọnú rẹ̀ tèétọ́ jẹ kọjá kó ládàkadà kọ bọ́ọ̀tà kadà ṣe wàhálà. Naam. Naam. Naam náà. ọ̀dà tí wọ́n bá ń kí gbogbo òlù wọ́n ṣe máa ń sọnù kódà lẹ́nu bàbá aláàfin kan wọ́n síbà wọ́n kí gbogbo gbogbo òlù ilẹ̀ Yorùbá wọ́n sọ. èmi sẹ́yìn kan wọ́n ti wí ọ̀dà pé ó ro Ìbàdàn ṣe bẹ́ẹ̀ sámọ̀ pé ló ro Ìbàdàn ṣe máa ń gbọ́ ntọ́panu ètò jẹjẹ rí bàbá èèyàn jẹ̀bi àmọ̀ pé inú tọ́lọ̀ kọ́kọ́ ti léwọ̀ ìtọ́lọ̀ ti léwọ̀ fún àgbọ̀dọ̀ jẹ ní àlùkọ́bá ì gbogbo tọ́jẹ mẹ́gbìn ṣé tí wọ́n bá jẹ ẹ̀dá kan tẹ́ ẹ fẹ́ sọ fún wa pé ní àlàáfíà ara wọn lálàáfíà ni wọn lálàáfíà fúnra ara wọn náà kọ́kọ́ mọ̀ fún wọn lálàáfíà nígbà tẹ́mi sì lọ yàgbẹ́ mo yà sínú igbó ni o mo yà síbì kan ni èmi sọ pé bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith sójà ní ìsìn oúnjẹ àlìjánu ni wọ́n jọ máa yí wọn àti wọn èmi nígbàgbọ́ pé tọ́ bá jó ìgbẹ́ tèmi kò sí tí ó tèmi nítorí díkìrù tèmi sí ó kálukú wa ní ká kálukú wọn mójútó àwọn ìrántí ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ní ká máa ṣe sáré sálọ̀mù sọ fún wa ewé ọ̀ràn egbò ọ̀ràn oògùn kankan ọ̀ràn ju àdúrà tí wọ́n fi ránṣẹ́ pé ká máa ṣe ká máa ṣe. torí àwọn bẹ́ẹ̀ bí wọ́n bá wá mú wọn èyí tó pọ̀ jù nù ṣe sí òun náà ni pé kò sí tó lè wà lọ́wọ́ wa táàbì sọ pé a fẹ́ dákẹ́lẹ́ àfún fúnra ara ti wá o torí pé a gbé òfin sọ́wọ́ ara wa tó fi dórí ṣẹ̀ríà Islam tá a tọ́ bá pé ṣẹ̀ríà Islam kò fi sọ́wọ́ ara wa náà ni àìmọye nǹkan tá a ti bóyá wà yìí náà bóyá láwọn wà láyé torí àwọn kan ti lò fúnra ara wọn lórí wa bàbá aládùúgbò ìlànà wa mo tẹ̀ sí Sudan dé ni fóònù tí mo mú wa láti Sudan èmi ní mo fẹ́ mo fẹ́ wọ tọ́ílẹ̀tì lẹ́yìn ọ̀dọ̀ wa mo rí tí wọ́n ti géètì bọ̀dá mi lẹ̀ lẹ́yìn tí bọ̀dá lọ wọlé láìpẹ́ yìí ní ó dé tí wọn ò tiẹ̀ tí wọn ò ti géètì mọ́ àtàwọn ò mẹ́mẹ́. èmi jáde nínú tọ́ílẹ̀tì mo rí pé géètì yẹn sáwà sísí à ah, kí ló dé tí bọ̀dá ó tilẹ̀kùn mo gbé àgé kalẹ̀ ṣòkòtò tí mo wọ̀ ṣòkòtò Pakistan tí èyí tí èyí ní àpò yẹn ni mo mú fóònù mo lọ mọ́ ìdíbà ẹnìkan tí ń wò mí gbogbo bí mo ṣe ṣe mo tẹ́ ń dẹnu géètì wọn pé bọ̀dá kí ń pè ní move on move on this is another person. Oh. fóònù mi lọ́kọ́kọ́ yọ̀ǹgbà kúkú rí mi mo gbàgbọ́ ẹ̀ wọ́n ṣe níjọ́ náà lọ́hùn-ún sẹ́ni tádà ọba dé njẹ́ ẹ̀ máa ń wò kó sòrò dé o yọ̀ rọrùn o ẹ wo géètì bọ̀ ẹ fẹ́ǹsì bọ̀dá bó ti tóbi tó yẹn mo fo fẹ́ǹsì yẹn bọ́ sódì kejì gbàtà lé àwọn olè èmi gbọ́ ọ̀nà ẹgbẹ́ síbi tí mo gbà tí mo bẹ́ sílẹ̀ báyìí tí mo lé olè lọ ẹnìkan tẹ̀lé ló ń pè mí lólè lọ ọjọ́ ńlá lọ́jọ́ yẹn bàbá o bóyá tọ̀lé ní ọmọ báyìí sọ̀rọ̀ báyìí ó gbẹ mọ́ta ń díbọ́ ni o ó ń díbọ́ ni o à aláhi àánú ọlọ́run la rí gbá o à kò tẹ́ kọjú dà pé kí n jẹ́ ìpadà kí n pé náà ló lè èmi fókọ́sì pé ó kálukú wọn pé a lọ fi wọn bíbà àwọn kẹsì dẹ ó pé olè ní ẹmu ẹmu à mo a ti ilé ilé o lẹ́gbẹ̀ẹ́ mọrikasi pẹtẹsi ti bẹ mọrikasi ní ẹ̀yìn baba lóyìn ẹ̀yìn mọsiki ti bẹ bẹyẹn sẹpẹ pẹtẹsi kan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ inú pẹtẹsi yẹn mọ sábùkè lọ wọn bá láwọn tuntun lé kí ẹ bá múlẹ ti bẹnu lé ń jáde mo ní ẹ sọ fún ọ pé àbúrò aláàjì ni wọn jọ ká a mọlẹ ni wọn ní wọn ní ó dìbọn ni ẹnìkan ní àà ẹsẹ pẹ̀lẹ́ o ẹsẹ pẹ̀lẹ́ o ẹ jẹ kó ohun bọ́ọ̀tà kò sábùrò aláàjì tó wọn ọmọ ìyẹn bọ́dà kan ní sálẹ̀ bíi abdulwasi olówó èkó wọn kọ́ ní sísàlẹ̀ lọ́hùnlọ́hùn yẹn tó ẹni yẹn sáni ah, ẹ jẹ́ kí wọ́n mú ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jáde òun kò sábúrò alájí tó wọn mọ̀ n kò sì jẹ́ pélé wọn ni bọ̀dá kọ́kọ́ gbé yàtọ̀ sí yẹn a tó wá súnmọ́ra dáadáa ṣé ẹ nígbà bọ́bọ́ tó ọ ah, alájí mo dáná lélẹ́yìí ah, àbúrò eléyìí náà bẹ́ẹ̀ ẹni tí wọ́n ká mọ́lẹ́ sakọ àwọn ẹni káì ọlọ́mọ ìyọ àfáà yìí o bàbá wàláyé ìró ikú gidi ni o àánú ọlọ́run ni o tára àwọn èèyàn ti gbọgbẹ́ tọ́ka wọn ti gbẹ́ bọ̀dá kan ti sáré bọ̀ pé wọ́n ní wọ́n ti bẹ́ẹ̀ nìkan á. ṣé ìròyìn mo táwọn títóbi ọlọ́run tẹ́nìkan bíi báyẹn létí bẹ̀rù lẹ́ẹ̀kan gbẹ́nìkan náà yẹn báyìí. ó ti di oko orúkọ oko kan ó ń bú ni. ẹ wo orú ìṣesí yẹn bàbá kéèyàn á torí ẹ pé ó ti dólé ó ti dólé kó kàn padà nù lásán àsìkò ìjọ yẹn mo máa ń rántí ẹgbẹrẹ ìjọ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń rántí tọ́jú ọjọ́ òkú bẹ́ẹ̀ yẹn náà mo ti Ìbàdàn bọ̀ ẹ mo ti Èkó bọ̀ mo lọ rajà dẹ́rẹ́bà yẹn sọ pé àfa àtẹ̀mọ̀ pọ́nà Ìbàdàn ṣiṣẹ́ yẹn ò ẹja sun tóge mo ní ẹ máa sọ pẹ̀lú ọgọlọ́n kò sí wàhálà àtúndí ọjọ́ ẹja sun ọjọ́ mo ní kò sí wàhálà adé mọ́níyà ẹja sun mọ́níyà mo ní kò sí wàhálà bá a ṣe ń bọ̀ tá a ìjà yìí abá gbogbo àwọn mọ́tò wa ilẹ̀ pè dáínà yẹn lásìkò oṣù sí ni wọ́n pọ̀ wọ́n ní kí làwọn ará iṣẹ́ ìwà ń ṣe ní dìbà yìí tí wọ́n tún ń sòde ni wọ́n ṣe é mo ní ẹ má gbèrú alẹ́ o ẹ má gbèrú alẹ́ mọ́ nsọ ẹ mọ́ nsọ àti wọ́n ń já wa dúró kó lè dẹ́ wa jù nígbà yẹn kọ̀ńténà kan ṣubú sí kọ́nà tí a fi máa lọ tá a fi lọ sí fúrí odò bíi tí ágòkè tá a fi máa lọ sí yànnà gàtálì ni tàbá bọ̀ láti Ìbàdàn ibi kọ̀ńténà yìí ni wọ́n ṣàpamọ́ tí wọ́n wá lọ gbé àwọn òkúta kan tó ṣe pé nígbà táwọn èèbó yẹn ń ṣe ọ̀nà yẹn òkúta yẹn wọ́n fọ́ tí wọ́n lọ dà sọ́nà tó dí ọlọ́run ló máa tó ẹgbẹ́ mẹ́ta péré náà wọ́n gbé sọ́nà àánú ọlọ́run ni mọ́tò lè fi kọjá táǹkà tó la wa táǹkà yẹn ọlọ́run fún láǹfààní ọkọjá wọ́n ti dàgbà bò ó ṣẹlẹ̀ wà ń jọ tá a yọ lókèrè báyìí lọ sí fúrì báyìí ah ọlọ́run kọjá báyìí mọ̀ tó ní pààkì nọ́mà léèlà nìkan ó ti da léèlà ti ṣáàkì tóun tóun náà ọba tèké wa ó ti da ó ti tán bù àwọn yẹn ti kú lọ bẹ́ẹ̀ ah, ọjọ́ ńlá lọ́jọ́ yẹn o dírẹ́bà tó wa mọ́tò yẹn lọ́tà yìí kọ́kọ́ wa pàdé wa ní kinní ní à tí wọ́n dá yín lóní jáde tí wọ́n dá yín lóní à ah, àwọn ilé mọ́ ṣiṣẹ́ yẹn ẹ̀yìn rẹ̀ ti ya kò tiẹ̀ wò fẹ́yìn ti ya tọ́ fi mí wa dírẹ́bà tèmi àti gbogbo wọn wọ́n sọ̀kalẹ̀ tèmi nìkan kò ní wàhálà ìbọn ti ọpẹrẹtì wọn kó wọn ti lọ kó akínní lára òkú gbogbo ẹ tó ti á ah! àtàwọn ẹrù tó ń kó láìka ìfẹ́ ń gbé wọn kó akínmú sínú wọn sínú gbó gbogbo ẹ mọ á mú ah! kẹjá rò pé ní tọ́nà bá ti ẹ̀wà ayọ̀ yẹn náà sọ yẹ kéèyàn tó máa fọwọ́ ara ẹ̀ fà parun gbogbo ọdún ẹ̀bà wọn ti sá lọ sọ́nà ìjà ìtò tí ń fẹsẹ̀ sá lọ yìí tí wọ́n bá wá ní káwọn òtí ẹ̀wà wọnú mọ́tò tí tí wọ́n wá dé ní láàyè tí mò ń lọ ìgbà yẹn gbogbo mọ́tò sẹ́yìn bọ̀ wá tí wọ́n ti to ra wọn ní mẹ́ta mẹ́ta sọ́nà báyìí fúnra ìfi dín ní mẹ́fà ní lójú ọ̀nà tí gbogbo wọn ń túbọ̀ bẹ́ẹ̀ ah! wàhálà tún ṣẹlẹ̀ pé tí n bá ń lọ báyìí káwọn ọ̀tún ní lérò kó lè ní bọ̀ tí n bá dúró pò ní tiwa sí báyìí. Ah! wọ́n sá tó sí tòsí mọ́tò wọ́n ti hàn ah! wọ́n kọ́kọ́ gba àwọn ní mọ́tò tó tó ń pé mọ́tò táwọn kó táwọn dá dúró ní síní síní síní ẹ̀ ẹni dẹ́fà wa sọ pé rárá o ètò mọ́tò tòun lọ́pàá ń pẹ́ wà bẹ́ẹ̀ mọ́tò tó ti gba wájú àwọn oní yẹn kankan bẹ́yẹn so wọ́n ti wá sọ pé hey àwọn òjì ẹ̀rá àfa àmọ́ àwọn ọ̀rá àfa àmọ́ hey tí wọ́n ti ta fáṣọ tàbá èmi rè o èmi rè ah nígbà wọn ti dá kọ mi èmi rè iṣẹ́ ẹ̀ sì rí fíìmù o nígbà tí o ti pé jápò jápò jápò wọ́n sá lọ àwọn yẹn wá bá ní àwọn mọ́tò bá ní kò tí ì tán o à nígbà tí wọ́n lọ bàbá wọn láwa olè wọn á dá pinra wa sí méjì àwọn kan wọn máa mójútó àwọn òkú yìí wọn padà wọn mọ́ so gbogbo àwọn wọn sàtún títí ti gbogbo dísù tó ti dà sọ́nà bí mọ́tò mi ò sí ní máa yọ ńbẹ́ nǹkan kan bẹ́yẹn nígbà àwọn òpin yẹn tó yẹ kí wọ́n pín mi síbi òkú ṣé ń tètè jọ jẹ́ fáfá lè mi èyí ó ti mọ bí èyí ó ti palẹ̀ òkú mọ́ nínú àwọn tí ó wọlé lọ ni wọ́n fi mí sí bàbá. Ah, wàlá ọ̀rọ̀ lálẹ́ lá ni o nígbà tá a dé yànnà gàzálì la bá kópa àárín lálàtẹ́ nìkan tó dábàá tá a dé wọ́n sì sọ nígbà tá a lọ wọ́n ní ẹni tí ọba ní nǹkan lọ́wọ́ táwọn bá bò làwọn kó nǹkan bo ó ló lé kò tèmi ò ní nǹkan kan lọ́wọ́ o wọ́n ní ẹgbẹ́ ti fún àbá ẹgbẹ́ kú mọ̀ fún wọn ẹni tó gbàdá lọ́wọ́ òní pẹtró ìsáná gbogbo nǹkan yẹn òǹkàlùkù ti kó dání ah ṣé lónìí tá a wà ẹ ní ọmọ lè wà kí ẹ bá tún léyìn ọmọ lè wà ẹ̀mí tí kọ̀ǹdíṣàn mi ti dàbí èkó rújú kó lè yẹn ti bẹ́ẹ̀ wí nígbà tá a lọ tá a dé àbátá àwọn yìí ilé tá a kọ́kọ́ rí òun jẹ́ bíi mission house church ń bẹ tó ti ẹgbẹ́ rẹ̀ ni àwọn èèyàn bá ń kalẹ̀ kókókókó àwọn ni àwọn dírẹ́fà ni o olè àwọn olè ti sá wá bí olè yẹn àwọn làwọn lé wá bí o wọ́n ti wọnú àbá o àwọn èèyàn sà sọ wọ́n bá wọ́n bá pásítọ̀ yẹn sọ̀rọ̀ nínú ilé òun ṣe fellowship kí ni wọ́n máa ń ṣe nẹ́ẹ̀sì jàbí wọ́n sà ń bá wọn máa sọ̀rọ̀ lóru lálẹ́ yẹn ni torí bí aago méjìlá sí aago kan òru ni ń bá ń sọ̀rọ̀ ń sì sọ̀rọ̀ fún wọn nulẹ̀ ni asọ́mọ́ká ti gba ẹ̀yìn jáde nínú àwọn ọmọ tí pásọ̀ yẹn bá sọ̀rọ̀ ó ti lọ sábà pé àwọn olè wá káwọn mọ́lé ní wàhálà wà nù o a kàn ń gbọ́ nínú abàní pé ẹ̀yin ọdẹ àwọn olè ti dé o inú ti wá dùn pé àṣetí táwọn olè yẹn wà nù àti ẹni tí wọ́n gbà lérò nípa wa ni tẹ̀rọ̀jọ́ ah, méjèèjì yẹn tẹ̀lẹ́ méjèèjì yẹn mo máa ń ríro gidi ni o kí ni igi tí mo gbé dání kí ni ẹ fi ṣe. ọ̀pẹ́ kò jìnnà báyìí gbogbo àwọn ọdẹ yẹn bọ́ síta ni wọ́n gbé náà hari wọ́n ti wọ́n ti ṣe láì ṣe òun wò wọ́n ṣe mọ́ ni ṣe ilé ìlú ni wọ́n kálukú wa ti ń dé kí ni ah, tí ìwà fìdí ìsáwọn lẹ́sẹ̀ ń bá fi kíkà ẹlẹ́sẹ̀ tó bá dàgbà bò mí. tẹ̀lé àwọn ọmọ ọlọ́kọ̀dá wí ló ń kọ́ wọn jẹ mọ́ra wọ́n kó ìbọn mọ́ ọ̀dẹ̀ láyà báyìí wọ́n sọ ó lè ní ó lè ní ó lè ìbọn tẹ́ ń gbé gan ah nígbà fipò ó lè ní ẹ̀yìn ló lè ó lè ní ó lè ní fíìmù tó lágbára gidi ni o ah mo onímọ̀ sá mo sá lọ tún mo lò sí bí mo bá ti wá báyìí ó lè ní olùwọ́pọ̀ tẹ́gbẹ̀ẹ́ kan ó lè ní pé wọ́n mọ̀ lọ tẹ kíní ìbọn kó mọ̀ lọ ti pé gbáwù wàlọ́ọ̀hì ká tó sẹ́tù ìjọ yẹn fún tó gbà pé ah, pásọ ni wọ́n pé ah, wọ́n wá bá wọn láwọn ilé àwọn olè wá ni n táwọn gbọ́ nìyẹn tó wọ́n padà sọ pé ọba ah, ẹ̀fẹ́ nìkan ló jáde látọ̀dọ̀ rẹ tó wá sọ fáwọn pé olè ti wọnú abà olè níwọ̀n ẹ mẹ́jẹ̀ àgbà fún wọn dẹ́ẹ̀bà làwọn ẹ ká lọ sí títí ẹ wá ohun tó ṣẹlẹ̀ wọn àwọn olè tẹ̀lé yín ẹ tẹ̀lé wa àwọn olè tẹ̀lé yín ń yẹ́yìn rẹ̀ yìí níbi bíi tòtérì àtàtẹ̀lé wa dé débi tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n diwọ́ mọ́lẹ́ òkúta yìí ibi tó wà kí wọ́n egbókúta yìí débi ọ̀nà rẹ̀ di ìbàjẹ́ a tíyàn bá dé ibẹ̀ yẹn a bíyàn bá dorí àwọn yóò sọkún torí pé ńgbà tí dísò ti dalẹ́ bá ẹ̀jẹ̀ wá a ẹ̀jẹ̀ àwọn yẹn sàn lọ ìkànnì tí ò kú nu wọn nínú mọ́tò líla ǹjẹ́ pé ẹ má jẹ́ kó bá ti fa náà kọ̀ lọ ti kán. ẹ má wò mí ràn ẹ wá wò mí ràn ẹ má wò mí ràn ẹ má wò mí ràn nígbà tá a dé títí ẹ mọ lọ jókòó ní pé Ọlọ́run à ilé kejì fa ti lọ bàbá ẹ gbóru izu yẹn izu ikú ni nǹkan bẹ́ẹ̀ ti sáré mú yẹn pé ó lè níyàn wọ́n sáré dáná sún yàn ẹ ẹ jẹ́ ká ṣe kódà kọjá pé ní ẹ jẹ̀bi kí wọ́n pa ìwọ kọ́ lòfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kí ọlá fi ikú rẹ̀ sí lọ́wọ́ èèyàn ló tẹ̀mí nílà fi kí èkú ni. ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ láwùjọ o tí wọ́n bá ń pè ẹ́ lé olè mú ẹ́ lé olè mí níbi kẹ́kànrà lù kẹ́ bí ẹ bá lọ fà fọlọ́pàá kẹ́ fà fọlọ́pàá tó bá jẹ́ pọ̀ àjọ pani sọ́ra o. ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ láwùjọ tá a wà síbí ìtòsẹ̀lẹ̀ láwùjọ wa ní ìsìn sìgárà jìyà rèé ẹ wo gbọ́ amẹ́ta tí wọ́n ti rí wọ́n ti rí èmi kàn ti ẹ̀ ń gbọ́ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ kan pé wọ́n ti sùn kámi kan wọ́n ń jẹ̀gbẹ́ ẹ̀ ń jẹ̀gbẹ́ ń jẹ̀gbẹ́ ń ẹja sọ ní sọ́kèwé kọjẹ tí ọba jẹ kó teki yóò rí èso jẹ korongo tó ti dolómi gbọ́dọ̀ ni tí ó fi mọ fà kọ́ àní ó mú kó kú ó mú débi tí ọba mú dé kí wàhálà. kárẹ́ǹtì ẹni tí ó sọ wípé ẹ mọ̀ mọ̀ pa ẹnìkan kan ẹ mọ̀ mọ̀ ti gbẹ́ ìyá kan kù láti di ọ̀sẹ̀ kan ní láti di ọjọ́ bíi márùn-ún abẹ́rẹ́ ọ̀sẹ̀ yìí ni òní wọ́n ní wọ́n mú wáṣẹ̀ wọn tó mú wáṣẹ̀ yìí lónìí ẹ̀tọ́ sọ pé ẹ má ṣe nǹkan kan ẹ̀tọ́ sọ gbọ́dọ̀ pé ẹ má da wo ẹ má ti gbá o ẹ jẹ́ kó kálukú tú ká o ẹ sọ́ra yín o ẹ má da wàhálà alẹ́ sáwà lọ́rùn ònìkan wọn. ìmọ̀ tí wọ́n ti kó táyà wá gbogbo wọn ní ìsìn wọn ni òun ò láwọn yẹn mú dé táwọn èèyàn jẹ tí wọn ti ń sọ̀rọ̀ ẹ pé ní ọ̀rọ̀ tó ń sọ ni pé tó òun ló sàsọ pé wọn máa káwọn èèyàn máa ṣe jagunjagun pẹ̀lú ẹni. tó ẹ dákun ẹjẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo forúkọ Ọlọ́run bá bẹ̀ wá ká ṣe sùúrù ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹjẹ àfi ọgbọ́n àtòyé àti mọnà àti lànà ẹ dákun torí tá a bá láàmú tẹ̀lé fẹ́ ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wàláhì èèyàn sọdún kó lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ èyí ó sì ṣiṣẹ́ gan. so èèwọ̀ ni anísọ̀lọ́ ti kọ́kọ́ sọ tó fi dórí ogun la anísọ̀lọ́ sọ yìí pé ẹ gbọdọ̀ dáná sun yàn kódà anísọ̀lọ́ lójú ayé rẹ̀ ó sọ pé tẹ́ bá rí lágbájá àti lágbájá ẹ dáná sun wọn. nígbà yàrá anísọ̀lọ́ sọ pé èmi ni mo sọ fún yín pé tẹ́ bá rí lágbájá àti lágbájá ẹ dáná sun wọn tẹ́ bá rí wọn ẹ má dáná sun wọn ẹ pa wọn ni tẹ mọ̀ pé ẹni tó lu òfin tí wọ́n fòfin rán lọ sọ pé wọ́n pa wọ́n kì í ṣe pé ànábì náà ni wọ́n ṣe kíníkà ìwọ náà wàá sọ pé rárá o tẹ mọ̀ pé tọ́wọ́ à ń kó aláṣẹ bí kẹ́ ẹ máa sọ pé aláṣẹ ìlú kan pàṣẹ pé kí wọ́n pa ọ̀daràn tẹ̀pẹ́ bí yẹn ṣe rí gbà yẹn nìyẹn ẹ má jẹ́ kó kálukú ẹ má jẹ́ àmú òfin sọ̀wọ́ ara wa lẹ́yìn náà ni pé jìnnà dépédépé tí wọ́n bá ní ẹ wọ́n fẹ́ pààyàn bí kan mọ́ wulẹ̀ dúró pé mo fẹ́ wo ta ló ń tọ̀hún mọ́ wulẹ̀ dúró tó pé ọ́yá ẹ kí ló ṣẹlẹ̀ lórí wa lọ máa mú yẹn pé bákan àwa ni ká máa ń tà sí ẹja kùn torí tọ lọ́hùn tá a bá ní bẹ́ẹ̀ ti hùwà tó ti kíní kan láti fẹ́ ṣe ni ó ti ẹsẹ̀ gbé tí wàhálà bá ti dé kò ní mọ ní wàhálà ẹni tó dá fìtínà lẹ̀ mọ́ yóò tún lọ kálé kákó ni ẹgbẹ́ lómi táwọn ọlọ́pàá bá dé báyìí wọ́n tún máa gbé àwọn tẹ̀pẹ́ tó sọ ọlọ́pàá lára bí táwọn mi dájú ní ọ̀ràn sí níta bá súnmọ́ wa á sún ẹ̀yin náà mọ́ ibi tí ò ní túmọ̀ sáwọn èèyàn ewu ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀tọ́ ti ṣẹlẹ̀ nínú olùwà ẹ̀wù alẹ́ ẹ̀wù tí ilé ọba gbà àtọ̀ba náà ẹ̀wù mọ́tò ṣákí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bí yẹn bá lọ pa ẹnìkan ní ìtọ́wá padà jẹ́ pé wọn náà débẹ̀ lọ́ba rí fẹ́gbọ́n rẹ ni tó sì mọ̀ pé ìwúwo abẹ́ ńgbé lọ́fẹ́ tó sí sẹ́ńtọ́ pa ẹ̀gbọ́n rẹ sínú rẹ ó dùn sí i ṣùgbọ́n yẹ kí fi ọmọ bẹ láàrin àwùjọ nínú òlòdì tọ́wọ́ ayẹ kọjá pé kò rẹ àtìbínú àti pé kéèyàn náà gbọ́tọ̀ náà mọ sánà bí wọn náà ṣe kú ṣe náà lọ́yẹ ká máa ṣe fúnra wọn pàápàá jùlọ gbogbo àtàwọn abáni pé à ń ṣe àwọn sẹ́ka tó ti pé sẹ́ wá le dẹ́gbẹ́ nù wòye pẹ́rù bí ọmọ lọ́kọ̀ bí ọmọ ẹlẹ́ran kí ọ̀sán ara gbogbo àwọn ìwà àwàká ìwà àpáàlẹ̀ tó ti pé yọ̀ọ́ ba ìgbésí ayé àwọn èèyàn jẹ́ nítorí pé tó bá dọ̀la sí nǹkan míì bá padà hàn sí yín kí lẹ fẹ́ fi bọ́ nínú sísí tẹ̀sí náà anabi sọlọlá asọlá ti jẹ kó yí wa pé ọmọ èdè ènìyàn kan tọjá mùsùlùmí kò níyẹ kò ní kò tí ọmọ lu ìsẹmí ìfọkànbalẹ̀ fàyàbalẹ̀ ní ògbésí ayé rẹ̀ lópin ìgbà tí ọba ti kọlu ẹ̀mí kan tọ́lọ́ ọba ìlẹ́kọ́ láti pípa rẹ̀ léwọ̀ njọ́ bẹ́ẹ̀ ti kọlu pípa ẹ̀mí kan tọ́lọ́ ti pípa rẹ̀ léwọ̀ báyìí tẹ̀mí hílà hìlò ní olú ti èkó ṣebí ńgbà àti ẹbáyé yìí náà la wà ẹbí nàìjíríà náà la wà ẹbí nùlù tó kálukú wa wà ní sálẹ́ fi àlẹ́ rẹ̀ ti sùn dáadáa náà tẹ́lẹ̀ kó tó wà lọ pa yẹn fún ìlò sùn ní ìsìtọ́kàn ọ̀bá lẹ́yìn ká tó wà lọ máa pa yẹn. wọ́n pàdé lọ pé tó bá lẹ́sìn sẹ́wọ̀n kọ́tẹ́ẹ̀sì wà nǹkan káàkiri pé wọ́n lè gbé mùsùlùmí ní fáyà káàkiri. ìwà ọ̀daràn nàìjíríà sì ní kọ́ bẹ́ẹ̀ yà ìwà ọ̀daràn nàìjíríà kò sékìní kò sí mẹ́sìn. òǹkàlùkù bó òǹkàlùkù ṣe ń ṣe nù. ṣé gọ́vnà Rivers State téèyàn ò ní mọ̀ kọ́daràn ni. ṣé kò máa hu ọ̀daràn ni. àwọn yàrá àkọ́ lẹ́gàlì tí ò sí pé kankankan pé kankan gbogbo tí wọ́n yẹ fún lórí kíní dọ́kúmẹ́ǹtì wọn pé ọ̀yà lọ́wọ́ mọ́sí wọn. kí ni Buhari ṣe ní ìsìn tẹ́sán pọ́fẹ́ islamize Nàìjíríà ó ti dúró lórí ìpèkèrè ọ̀ ń sọ pé ìwọ́n declare pé Rivers State is a Christian state pásítọ̀ sọ fún ọ ní òun àfọlọ́jẹ́ òun àfọlọ́jẹ́ ìsìnkú lórí pé kò ń tà ń sọ pé tó òun rọ̀ yín lórí pé òun fẹ́ sọ̀rọ̀ yìí o Rivers State Christian state ni eh, eh, eh, pásítọ̀ sọ pé kò nídìí apology kankan declare rẹ̀ dáadáa yìí pé Rivers State is a Christian state. àwọn èèyàn wòye kí àwọn ọmọ ayáwálé haúsá wa sọ pé gbogbo churches àwọn fẹ́ demolish ẹ̀ dànù tí wàá lóò ní tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ River State ń dìde pé ìdílé báyìí ni wá mùsùlùmí ni wá kí lọ authority kí ni àǹfààní sẹ́yìn ní nínú ìlú ìtàwọn òní wọ́n sọ pé Christian eh, River State is a Christian state àwọn tí wọ́n tún jẹ́ yàmẹ̀yà míì tó pé ẹ̀yà àwọn náà ni tó jẹ́ pé ẹ̀kọ́ ni wọ́n ń ṣe wọ́n bẹ́ẹ̀. subhanallah odidi three plot lásán àwọn chọ́ọ̀chì sì tún wà ó sì tún wà ní gbogbo agbègbè yẹn lọ. tó àwọn èèyàn máa fi wọn lọ máa padà máa sọ pé mùsùlùmí ní í ṣe bákan. sẹ́gbẹ̀ẹ́ táwọn ń ṣe tó fojú hàn èrè ìfẹ́ nìkan kan ò ní sọ̀rọ̀ arọ gbogbo wa ẹ dákun torí tọ́lọ́run ẹ dákun torí tọdọ pàápàá jùlọ àmì ẹsìn bẹ lára tiwa o wọn bẹ lónìí nùgbà tó sọ pé wọn lè pé wọn ti ní pé wọn máa pààyàn ní o bọ́ọ̀ bẹ́ẹ̀ sì lọ forí ẹ gbọ́ ẹ lọ forí gbé kankan ó forúkọ ààrẹ gbé ni ntójú wa lójú rí sójà tó rágùn fàtí ọ̀padà wálé ntójú wa lójú rí ni ọkọ ya máa rán ni o torí ẹni tí ń sọ pé ẹsẹ pẹ̀lẹ́ ni wọ́n mú yìí wọ́n ní kópa alágẹmọ tí rọra rìn kátó wa sọ kọkọ lọ sí ń gbé rẹ ń sálẹ̀ àwọn gbogbo wa ọlọ́dàkùn má jẹ́ ká jọ ẹni tí wọ́n ń wá láburú ààbò wọlọ́ àti sọ wọlọ́ ọlọ́dàkùn ṣe fèmí àtẹnìkọ̀ kan wa ìrọ̀rùn rọra kọlọ̀ kò ṣe fún wa ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ káṣí ọlọ́dàkùn sí rọrùn fún aláṣẹ ìtọ́lọ́wọ́n bá ilẹ̀kẹ́ olóòfẹ́ káṣí ọlọ́dàkùn kọ́ là wà kó níbi ìwà àbúrú yẹn ọlọ́gbàdàn lọ́gbọ̀dọ̀ subhanahu wa ta'ala alhamdulilayi